ọjọ́ tí òun kan ẹ̀ lò tó ọmọ ìyá ni wọ́n ọmọ ìyá ni wọ́n ẹni náà máa ń mọ̀ mí náà ẹ̀kọ́ àdọ̀fọ́ tó dì ní àyè àdọ̀fọ́ tó sá ní àyè láwọn yá ń dẹ̀sùn sáà ní ìrọ́lá ní tó tóbi jù máa ṣe ọpẹ́ ní fẹ́ẹ́ pẹ̀lú yín o tọ́lá ń tẹ̀lé iná kẹwàá ọ̀pá ọ̀tọ̀ wá ní kí a tún máa ṣe dáàbò ọlọ́pàá ń tán máa sọ́dọ̀ lọ́ọ̀bà lórí pé tí a bá sí pé èèyàn tẹ̀lé sínú alẹ́ ní ọmọ sọ sọ̀rọ̀ èèyàn tẹ̀lé tí anẹ́dì bọ́lá fẹ́sìn ni tí wọ́n bá tẹ̀lé orí ló ṣe ẹ̀sìn bó ṣe yẹ kí ẹran sìn àdúgbò fọlọ́n lórí ìgbà àwọn orí yìí o àti oríṣi ìṣirò tọ́nà ṣe fún wa tí ò ṣe ká fọlọ́n tó wà ń tàrúdú ní ẹ̀rọ̀tàlùlọ́hí látọ̀ṣúra obìnrin pé gbogbo àwọn àdá tó ń ṣe fún àwa ọlọ́run àtàtọ̀ tọ́nà ọlọ́run ní ààrẹ kàátá ọlọ́run sọ pé ààrẹ kàátá mélòó la fẹ́ kà tọ́kàlùkù bá wo orí tó wà lára àrọ́ kàlùkù gan fún rẹ̀ tó bá fẹ́ kà kò sí kà wà lọ́rùn then kò dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ dúpẹ́ kankan bẹ́ẹ̀ ọpẹ́ ojú kan lásán nínú ojú méjì tábà fi fi ọjọ́ ọjọ́ tó náà bá ní yóò lò láyé tó fi dúpẹ́ fọ́nà ọba ọ̀lẹ́ tó pẹ́ ojú kan kò tẹ́ ọkọ̀ ojú kan báwa ni ojú kejì báwa ni ojú arúgbó sì bẹ̀rẹ̀ okùn ni alhamdulilayi ladi ibi ni mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ń ọlọ́run ọba kọjá ká sìn pẹ́ lórílẹ̀ pẹ̀lú àlàáfíà àti àlàáfíà tó pé àti ìfọ̀kànbalẹ̀ àti ṣọ́ àtàbò àtẹ̀ní gígùn àti áàzìkì aláàlì tó gbọ́ alábẹ́ríkà ọgbà tẹ́bọ̀ ayé ní kọ́lọ̀ kọjá kí bẹ́ẹ̀ ni wọ́n dà ọ́ ọ̀dọ̀nà tó lọ́wọ́ bá fi yọ kálukú àgbà lọ́pọ̀lọ́ kọ́lọ̀ kọba foríjì wọn kọba foríjì wọn kọba àti wọn kọba àgbẹ̀ wọn àtàwọn àtàwọn náà kọ́lọ̀ kọfí adé sínú àjẹ́nà tòlifíṣẹ́ àlá láì ní jẹ wáyà rárá láì ní ṣèṣirò wa ọlọ́wọ́n bá lápapọ̀ ọkọ̀ àbákọ́sẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́n kọ́sẹ̀ bẹ́ẹ̀ fún akọ́bíṣọ́lá fún wa àtọ̀tọ̀rọ̀ àlékún kẹ́ àti gẹ̀fún ànábì Muhammad sallallahu alaihi wasallam aláàtì tọrọ fún ànábì náà kótó máa rẹ àlékún kẹ́ àdìgbọ́n lọ́dẹ bá àwọn ará rẹ̀ àwọn ẹni mímọ́ àwọn ẹni mímọ́ àwọn ẹni mímọ́ àtàwọn sàhábà rẹ̀ tó jẹ́ pé àwọn ẹni tẹ́ kí wọ́n jẹ́ alápọ̀lẹ́ jù nínú àwọn ìjọ rẹ̀ sallallahu alaihi wasallam tí wọ́n jẹ́ tí ó ṣe tọ́ náà bàjẹ́ náà ìjọ rẹ̀ sallallahu alaihi wasallam tí wọ́n kọ́lọ́n kó fi hàn pẹ̀lú yíyan tó dáa yẹn wá náà sí mu àwọn. lẹ́yìn wá dáná àkọ́lé tí wọ́n ti ń sọ̀rọ̀ lórí òun náà ni at-tawhid ìsọ̀nà àbálọ́kan ìsọ̀nà àbálọ́kan ọgbọ̀n kátí wọ́n bá sọ̀rọ̀ lórí ẹ̀yẹ kí wọ́n kọ́kọ́ mọ pé kí nìkan láyé ń jẹ́ kí ní jẹ́ nǹkan yẹn kí wọ́n tó sọ̀rọ̀ lórí nǹkan tí wọ́n bá sọ̀rọ̀. ẹ̀yẹ kọ́kọ́ wọn ti ń jẹ́ tawhid at-tawhid gbọ́dọ̀ lọ́rọ̀bá ni nínú èdè dábàá òun ni ja'alu shay'i wahida ja'alu kí wọ́n sọ kankan di nǹkan ṣoṣo so kọ́dà kọ́dà sí nǹkan yẹn jẹ́ nǹkan tó pọ̀ tẹ́lẹ̀ kí wọ́n wá sọ dìgbà sọ̀rọ̀ ní pé so èèyàn wà hádà yìí tó bá jẹ́ nǹkan náà nǹkan kan náà ní tá a bá nǹkan mẹ́kun èèyàn wà hádà náà ní èèyàn sọ nǹkan yẹn ní nǹkan ṣoṣo so ìran tàhídùláhì ní kúkúrú ìsọ́nà àbálọ́kàn tó náà pé jáàlùláhì wáhídàn fi àfọ̀hálìhì subhanahu wa ta'ala fi olóhìyàtìhì yẹn pé àfìlẹ̀ ìbàdàn وبأسمائه الحسنى وصفاته العليا so الصلاة عبالقة نبي أدعى ما شاء الله شيء قال الله ما شاء الله شيء أفعال ذاتية so سبحان الله بقى في so أتوقع pé ọ̀tọ́lá ọ̀ṣẹ́ tó pé òǹkan ní ṣe tí ó fẹ́ nǹkan tó tó bá ṣe àwọn aṣẹ́ tọ́lá ọba ṣe سبحان الله ọ̀pọ̀ àti dẹ́dẹ̀ ọlọ́ọ̀bá ń dẹ́ dáadáa òun ló dá wa lọ́dún kálukú ọlọ́dún ọdún tí ń bẹ ní òun náà ní kúrẹ́tọ̀ ọgbọ̀n kan tó ń bẹ so bẹẹ náà ni ọdọ nínú ẹ̀ náà ni àtẹ̀kùn sọ́kàn méjèèjì ilẹ̀ méjèèjì àwọn ara wa ṣùpá òrùn bẹ́ẹ̀ ni wọ́n ń lò plane ọ fi máa rẹ̀ máa àwọn ẹ̀dá kan máa ṣe so ṣe plane lọ́dà bẹ́ẹ̀ náà ni ṣe gbogbo mọ́tò tá à ń lò yìí oríṣiríṣi bó ṣe bó ṣe jẹ́ à ń lò tá à ń lò tá à

à ń tún aṣọ aláwọ̀tá ní ṣọ́ọ̀tù káàdì pé pé òun ọlọ́run ọba ṣé òun fojú ní tó bá ṣe fẹ́ràn lọ́wọ́ sí dátà méje bẹ̀. so à ń tàn ẹ́ ọmọ àṣà tó ń fọ́kọ̀ sàmà wá kí wọ́n lábẹ́ wọn lọ́wọ́ fọ́kọ̀ sàmà kò sí ní. a máa ń fún mọ̀ fún mọ̀ sí ilé náà tó dá ọlọ́run ní òun ọ̀fọ́jú ọkálùkù wa tó òṣojú wa òṣojú wa tó wọ́n sì dátà méje bẹ̀ nítorí àbátọ̀ ẹ̀yọ́ sì máa ń sọ pé fún yàn láti pẹ́ kí n ṣe nfin àwọn mọtẹ èèyàn ò sí ń bẹ tí wọn fi ń ṣe nǹkan báwo lèèyàn ti lọsọ pé bóyá èèyàn bẹ nìkan ṣe ẹni tó ń ṣe nǹkan èèyàn ò sí ń dára tó ń ṣe lẹ́gbẹ́tẹ̀ èèyàn rẹ̀ sọ kò lẹ́nu tó kún nípa nù sọ ọlọ́run ọba wọn sọ pé òun ò fojú ẹni kankan tó nínú àwọn ẹ̀dá ìgbà tó ń dá fún àwọn èdè àtìlẹ́ méjèèjì òun dáadáa kọ́ńtà fún ọ̀sẹ̀ dán kálukú wa náà kò sẹ́ni tó ní tíráàjì pé ọlọ́run ọba kan jẹ́ kí wọ́n wáyé bẹ́ẹ̀ ni wọn ọ̀pẹ́jú wa tó mọ̀ ṣe ṣe kí ni bí wọ́n ṣe dáhùn kálukú wa àmọ́ kún tòmọ̀ táàkì àlùmọ̀dé lé ní abúdá lọ́dọ̀ àwọn oníbàjẹ́ tí wọ́n máa ń sọ̀yàn nù ẹlẹ́bọ ọdọ̀ àwọn kété tó lọ́wọ́ sẹ́sìn ní odò tó wà lọ́dọ̀ tó pẹ́ kó máa ń pẹ́rẹ́ àbí mùsùlùmí mi ti ń pẹ́rẹ́ nìkan ní tó lọ́wọ́ ti dà nábì sọ́lọ́ sùhánàlá àbí tó lọ́wọ́ lọ́wọ́ tó sọ pé òun ni máàdì òun ni òjòsọ ọlọ́run ló dá àwọn oníbàjẹ́ yìí àwọn asọ̀ràn yìí nígbà tí wọ́n sọ̀rọ̀ tán ọlọ́run òun bẹ́ẹ̀ ni ìtumọ̀ ẹ̀ ká tún máa sọ́dọ̀ àbálọ́ kan nínú ìtumọ̀ ìṣọ́dọ̀ àbálọ́ kan níbi ìjọsìn àjọsìn fọlọ́wọ́n àbá fọlọ́wọ́n ni ká kírun fóun pẹ́ fọlọ́wọ́n bá nìkan là ń kírun fún à kírun fún nǹkan míì fọlọ́wọ́n nìkan yọ zaka zaka àyẹ̀kọ́ fọlọ́wọ́n àyẹ̀ fún nǹkan míì so ọlọ́run ni kí a ṣe sàrà ọmọ tí ẹ ṣe tọ̀rọ̀ yìí èèyàn ṣe sàrà tuntun tọ́lọ́run kí torí ni ẹran pípa ẹran iléyà ni àbí àwọn afẹ́pẹ́ran kọ̀ọ̀kan lè ṣe sàrà tí ò sí pé báyẹn nìkan dá sára àbí kìnnìkan sọ̀rọ̀ tọ́pọ̀ àti tóbi tọ́ lọ́wọ́ ọba ọlọ́run ní kàtà so èsì ọlọ́run ọba lọ́kùnrin gbogbo àwọn kan tó àbíjọ sí gbogbo àwọn kan yìí níta níjọ sí nìyẹn ń lọ hajj ọlọ́ hajj tóbi tọ́ lọ́wọ́ ó ṣe tóbi tọ́ lọ́wọ́ ọba ó ṣe torí nǹkan mi wọ́n ti tọ̀ wá nínú ẹ̀ lọ́wọ́ kó pé nǹkan mi wọ́n ti lọ́pọ̀ àlómi kan wọ́n ti tọ̀ wá fún wọn máa pe nǹkan mi ó lè máa pe sheikh tó belief ó lè máa pe mukadam tó belief ó lè máa pe mori tó belief ó lè máa pe ẹnìkan tó belief pé ẹ subhanallah alazim so that wọ́n túmọ̀ sí gbogbo ẹni tó lọ tó lọ tó lọ ṣerú hajj báwọn kò ṣe tó tọ́lá ọba ni kò sọ́lá ọba lọ́kàn lè bá dá hajj bẹ́ẹ̀ ni ṣe ọmọ náà iṣẹ́ ọmọ so ìṣẹ́ náà bá lọ́kàn bí iṣẹ́ ọmọ bẹ́ẹ̀ ni gbogbo ike iṣẹ́ tí a bá ń ṣe tábìlì sọ́nà ọba ọlọ́run sọ pé ìyá anábì sọ fún wa pé kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lah ábẹ́ dáhàlẹ́ kan náà tó aná nínú mùsùlùmí. ọlọ́run anábì sọ fún wa ṣe sọ fún wa pé wọ́n yẹ sí pé inna salati dábàá gbọ́ àwọn sọláàtì gbọ́dọ̀ ló ti ń kiri yan ọdọ àwọn wákàtí náà àwọn yan àti ọdọ tí ń jẹ́ náírà táǹkì àti ọdọ ọ̀rọ̀ ọdún sọláàtì ọtún kọ ọjọ́ sínú torí pé ààrùn náà kàkàn òde fàtìlà máa rí bà ìdá mẹ́sì àlùkò mọ́ mi tòfin lọ́mọ́ látàrí gbogbo onítọ̀ ń kiri yan ìlànà náà bìsọ́dẹ̀ fún wa bẹ́ẹ̀ ni wọn kálukú àná ẹ̀ńnà sọláàtì wa nọ́sọ̀kì bẹ́ẹ̀ ni nọ́sọ̀kì odò ìjọsìn hajj ti ń ṣe fún ọ̀sọ̀ àti ìjọsìn ọmọlá ti ń ṣe àti odò bí ń tí o sì pé báyà amọ̀tòtò sọ sàrà àtàkùn tó látàdé mẹ́ta náà báyà ẹsẹ̀ máa ṣe èèyàn ọ̀bá wọn àdúgbò tí wọ́n máa dá yẹn sára pé àdúgbò àpẹẹrẹ tí yẹn sáà dọ́ àyà yìí kò sí ń jẹ bẹ́ẹ̀ sọ gbogbo tó ń ṣeun ọ̀nà òsùnkè ọ̀nà àyàyà àti ìsẹ̀mí mi bí ṣe ń bẹ láyé mi. àmọ́ máa fi àgbà tí wọ́n bá kú lèlá ẹ̀rọ gbé ara ní ìtọ́nà ọ̀bà nìkan jẹ́ lèlá lèlá tọ́nà ọ̀bà nìkan lẹ́lẹ́sẹ̀kọ́ so ìsọ́nà àbálà kan níbi odò ṣẹ́tọ̀ náà ṣe ìdẹ́dà rẹ̀ bẹ́ẹ̀ ni odò jẹ́ńtà àfi jọ́sìn fún tí ń jẹ́ tàfídù tàkọ́kọ́ ń jẹ́ tàfídù òdòdóyà èkejì ń jẹ́ tàfídù olóhìyà àbí tàfídù ìbádà so bẹ́ẹ̀ ni ìsọ́nà àbálà kan bí àwọn orúkọ tó náà ni ọlọ́run bá ní àwọn orúkọ tó jẹ́ pé àádọ́dọ̀ pípé nǹkan míì next àpèjù Allah àádọ́dọ̀ pé nǹkan nínú Allah ọlọ́run bá ní jẹ́ Allah ìtumọ̀ iná torí nǹkan ní ìgbà tí wọ́n máa ń jọ́sìn fún ṣùgbọ́n àtàwọn nǹkan tí wọ́n jọ́sìn fún kò lẹ́tọ̀ọ́ pé kí wọ́n máa jọ́sìn fún ìran allah tó máa ń pẹ́ àlùmọ́ alóhùn bí hapkin ẹ̀ ń tá jọ́sìn fún pẹ̀lú ẹ̀tọ́ tó lẹ́tọ̀ọ́ rẹ̀ lórí wa tó lẹ́tọ̀ọ́ lórí wa torí pé òun ló dá wa olóni wa olóni odò kan òun ló sì ṣe jíjà tí mo fún wa òun ní rè wa òun là á máa ń sábà ní kéṣòro níbi ìgbà tábà wà lọ́kùtà bá wà ní ìṣòro òun sì ni a máa ń tọrọ òun tábà tọrọ tábà wà nǹkan fàní ìyẹn tó bá rí bẹ́ẹ̀ òun náà wa àwọn adájọ́dún fún so that wọ́n nìkan náà lẹ́tọ̀ọ́ sí jọ́sìn wọn gbogbo táwọn ẹlẹ́mí jọ́sìn wọn yàtọ̀ sí ọlọ́run ọba kò lẹ́tọ̀ọ́ hàn àìbáàdì náà sọ́ọ́lù hàn àwọn náà jẹ́ irú bí àwọn náà sì jẹ́rú ni kọ́dà ọ̀lẹ́ tí omi ò tẹ̀ tún jẹ́rú nǹkan bá gídọ̀ bí igi bí nǹkan kàbá bí omi sùhánà ọ̀la ìlàgbẹ̀ wọn sọ̀nù so ìṣẹ́ ọba lọ́kàn níbi ọdọ àwọn akẹ́yẹ so Allah kí a máa kọrúkọ láwọn ọba ọlọ́wọ́ ẹ̀ máa fi sàn so ọ̀dà ìyànṣẹ́ ọba lọ́kàn níbi orúkọ tí ń jẹ́ bẹ́ẹ̀ náà ni alwahab الصمد الباسط الرافع الخافض bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dẹ̀ mara wọn. so ọlọ́run ọba ní jẹ́bà àwọn orúkọ ọlọ́run ọba ni èèyàn máa fi pè nǹkan mí ẹjọ́ dáwọn fi pè nǹkan mí ìsọ ọlọ́run ọba lọ́kàn níbi àwọn orúkọ wọ̀nyí ni pé kí wọ́n má ti pè nǹkan mí then kí wọ́n má bà túmọ̀ rẹ̀ jẹ́ kí wọ́n má sọ túmọ̀ rẹ̀ jákujàku kọ́ má wí bákan kọ́ má wí ìkúrú. torí pé dáwọn fi pè nǹkan mí èèyàn ṣe kí èèyàn ṣe ọlọ́run ọba lọ́kàn bẹ́ẹ̀ àdé ìtumọ̀ tó ní ìtumọ̀ tí ń bẹ níbi orúkọ ọlọ́run ọba èèyàn òbí lẹ́sẹ̀. lápẹjúwe asọ́mọ̀tì ọlọ́run bàtà ń ronú kàn ní kí wọ́n máa ní ìtumọ̀ kí wọ́n máa wà ní lẹ́nu pé ọlọ́run bàbá ronú kàn ní kọ́kàn ọkàn kan wà lásán. so èèyàn sọ náà sọ nǹkan kaba yìí nínú ìhádùn ìhádùn fèsì mẹ́rin náà sùn àìlẹ́ sọ hàn so látara bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọlọ́run bá láwọn ròyìn kan àwọn ròyìn tó jẹ́ pé àwọn ròyìn tó ga kò sírò tó ga tó tó ga tó ọlọ́run bá nìkan la máa fi ń ròyìn àgbẹ̀lá fi ròyìn kan ní ọlọ́run bá nìkan la máa fi ń ṣe kíni la máa fi ń ròyìn. lápèjúwe ọlọ́run bá lọ́ba tẹ́ pé tí máa ń dájọ́ tí àgbọ̀dọ̀ tẹ́yìn tẹ́yìn kò ní ṣe tí ò ní wá ìjọ tí ò ní wá ìyẹn ẹjọ́ ẹ̀wò pé ọlọ́run tó pé aláhùn òun náà bá lọ máa ń dájọ́ tó yẹ pé kò sẹ́ni tó sọ pé báwo ló ń ṣe dáa irú kan a máa fi ń ṣe a máa fi ń ṣe làbálẹ̀ ọlọ́run bá ní a sì máa ń ṣe lọ́rọ̀ ọlọ́run bá ní ìmọ̀ eré ṣèlọ̀ ẹ̀ka ní nínú ẹ̀dá ẹ̀rọ ní jẹ́dẹ̀ so bẹ́ẹ̀ náà ni kí a máa pe ọba àwọn ọba ọlọ́run bá lọ́dẹ̀ ìròyìn ọlọ́run ọba ọlọ́run àwọn ọba kò sẹ́ni tó jẹ́ ọba àwọn ọba nínú ẹ̀dá gbogbo ẹni tọ́nà bá fọ́n lọ́lá kan náà àwọn tọ́nà fún lọ́lá nílé ayé ó níbi tó mọ ó níbi tó mọ fẹ́ntì ọlọ́run ẹnu níbi tó máa wọ́n sì máa pè ní ọba àwọn ọba irú ìròyìn yẹn ìròyìn ọlọ́run ọba ní ìgbéró yẹn bá fẹ́ lómi ara ṣẹ́kùn fèfèfèfètò ẹ̀dá sí máa ṣẹ̀fà. so ìdá àkámẹ́pàmọ́ ọlọ́run ọba níbi tí ń jẹ́ ìtọ́jú orúkọ ọlọ́run ọba àbí ìròyìn tó nínú. lóbi jẹ́ pé lọ́jà pé a máa bọ́ sí ránṣẹ́ náà mọ́sí anábì sọ́kẹ́ sallallahu alaihi wasallam. so tí wọ́n ń pè lọ́ba àwọn ọba tẹ́tẹ́ ẹlòmíì lè máa kà kún nínú àwọn tí wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n kó bá ní o wọ́n kó bá tó bá dákẹ́ wọ́n kó bá ní torí ẹni tó wà lẹ́nu yẹn pẹ̀lú kò sẹ́ńtì ń jẹ́ ọba àwọn ọba ọlọ́run ọba lọ́nà ìròyìn bẹ́ẹ̀ sì ni ó dọ̀ àwa ìdáná àmọ̀ pé irọ́ ní bẹ́ẹ̀ irọ́ ní bẹ́ẹ̀ láàrin ara gan àmọ̀ pé tí wọ́n bá pẹ̀lú kan lọ́ba àwọn ìjọba lé wọn lórí irọ́ tó bá kàbùkà bẹ́ẹ̀ mọ́káwó tó láàrin ọ̀dá sẹ́dà ṣùgbọ́n àwọn èèyàn afẹ́ká máa yan àwọn èèyàn ńlá kan máa yan àwọn oníyàwó ní kí wọ́n máa yan aláìgboro láìgboro kí wọ́n máa yan aláìgboro sọ pé ẹni tí yìí tí wọ́n yìn tí wọ́n ń kúrọ́ fún ó mà ẹni tí ń kúrọ́ fún ẹ̀ náà mà ṣùgbọ́n wọ́n máa ń lora wọn ni wọ́n máa ń lora wọn eléyìí wọn ti ọ̀jẹ̀ ó rò pé tọ́hún lọ́lọ́ sọ kan lọ́lọ́ ẹ tó ń yìn láìgboro ó lọ́lọ́ sọ àjọkàn kájọkàn dẹdẹdẹ rìn lómi ẹni tí wọn sì náà ìbọn náà fẹ wọn fẹ bẹ́ẹ̀ wọn máa fi wú ní tèsè tẹkan lójú pé sòkòlò kọ ṣàánú wa lọ́wọ́ ẹni bá jọba àwọn ọba kọyẹ kó kù kọyẹ kọ lọkọ lọ́wọ́ ẹ ọlọ́sìn gbàgbọ́ ọlọ́sìn gbàgbọ́ lọkọ lọ́wọ́ wọn tọ́ba ti dọ́sọ̀ lọ́wọ́ wọn gbà tọ́ba tẹ̀lé pé kò wọ́pọ̀ pé ní máa ń bẹ láyé tó lọ́nà àwọn púpọ̀ ń bẹ̀ ǹbẹ́ ní sẹ́yìn mẹ́rin sẹ́yìn sẹ́yìn nínú wọn tó yẹ pé ibi tó ti ṣe kíkíni ibi tó ti wà ní ọlọ́run ọ̀sán kí ọlá ìwọ́n tó ń bẹ̀ ó sì bẹ́ lómi àbí ọmọ ṣẹlẹ̀ ni ń ṣẹlẹ̀ tọ tí ọba tẹwàá rí bẹ́ẹ̀ tọ bá ń lò lò lò lò lò ẹlòmíì àrùn ní tiẹ̀ kò ní débà lọmọ ọba tí ọba tá tí ọba tá dájú wọn padà wọn sàpàrà yẹn lòmíì nínú ẹtọlẹ tọsọba ọnà kan rí kọ kọkọ kọsọ àbí ọbẹ so that àdúgbò mùsùlùmí lẹ dẹ báwa bá rí tí kò bá tí ọba wọn bá nù so tawhid Allah sọ tí jẹ tawhid náà ni tawhid Allah ẹni pé Allah ìjáàlú Allah wahidan في أفعاله وفي عبادته وفي أسماء الحسنى والصفات العليا سلام بلغ أن يبقى ما شكل شيء إبعا كجيت أنواع بين أن سلام بلغ أن يبقى ما جست عن جست فنوع با so then go go ti àti ma bi àti nje na bada kiun àwọn ba se kiun ba na le nka se kiun Ànábì sallallahu alaihi wasallam ka kiun ba se ko àwọn be àwọn sada se kan kiun o ga da fi bi se fún wa then ko ba sọ fún ya pé ó yá ìwọ tó ìwọ tó wọn fẹ́ fún yẹn ní náfìlà kan àbí ìyẹn náfìlà tó wọn tó wọn fún yẹn yìí ọyà wàá kọjú wàá sáramà kan sí sí kébìlà wọn sáramà kan sí akọ ọ̀tún ìsáramà kan sí akọ òsì ìsáramà kan sí ẹ̀yìn kébìlà kí lè yẹn ọsẹ ìyẹn tó máa pé ìrìn kọlẹ lẹ́yìn ìyẹn tó yẹ pé òǹkọ kò kí ìyẹn òkírun fọlọ ọba nù ó ní kí ìyẹn òkírun fẹ́ ṣùgbọ́n ìyẹn gbọ́dọ̀ gbọ́dọ̀ kan máa láàyè kódà bí eléyìí ọfẹ da ọfẹ ọlọkẹyìn ọdà nǹkan ní pọmọ lọ́wọ́ bá níbi ìbáadá àti àwọn afẹ́fẹ́ pé àwọn afẹ́fẹ́ fi súnmọ́ lọ́wọ́ bá ẹni tó fi súnmọ́ sùn nínú ní tiẹ̀ sí o. torí pé kò sí òsì ọ̀tá kìtẹ́ pé àwọn sálámà káàkiri sábàbá kírun nígbà náà kọjú sí àtọ̀nà àti nàkìlá tébìlà ni àtàbí sálámà ìbẹ́ náà kọjú sí àtàbí sálámà ìbẹ́ náà kọjú sí àbọ̀rọ̀ àbọ̀rọ̀ tí nìkan dá lẹ́sìn tébìlà bẹ́ẹ̀ nǹkan bá sọ fún sọ ok lẹ́yìn ìgbà tàṣà máa ti ń jẹ́ tàfẹ́dọ̀ so òun náà níta ẹ̀rí tàbí pé jálọ wà hídẹ̀ nàbí ìfọ́dọ̀ lọ́rẹ̀ so tàwájú tó wá pín sí mẹ́ta ó pín sí mẹ́ta látara definition tí a sọ yìí a mọ̀ pé kúrẹ́ta àkọ́kọ́ náà ní tàfẹ́dọ̀ àrùbọ̀bíyà ìṣẹ́ ọlọ́run ọba lọ́kàn níbi odò àwọn iṣẹ́ tọ́lọ́ ń ṣe ẹgbẹ́ ìsàlẹ̀ yìí lára níbi definition

kò sí bí ìdíná yẹn ṣe lè perfect tó tó yẹ pé ọkọ bí wọn kọ nǹkan sókè tí ò ní nǹkan mú dúró sálẹ̀ kò tí ì sí ìdíná kò sí lé sí tó ti yé torí pé inú iṣẹ́ ẹ̀sìn ọlọ́run ọba ni so kò sẹ́ni kan tó sọ pé wọn perfect tó tó àtọ́pẹ́ wọn fẹ́ kọ́lé wọn fẹ́ kọ́ nǹkan sálẹ̀ tó yẹ pé kò ájú nǹkan kò ní fi kankan múlẹ̀ kò possible tó ọlọ́run àti kò ń ṣe bẹ́ẹ̀ tó ti so that inú àwọn kíni ìsọlọ́run ọba lọ́kàn níbi ìjọsìn ìsọ àkọ́kọ́ nìyẹn níbi nǹkan tó dáhùn tọ́lọ̀ ń ṣe bẹ́ẹ̀ náà ni atẹ́gùn ọlọ́run ọba nìkan lọ dáadáa atẹ́gùn yóò wọlé olówó atẹ́gùn yóò wọlé tálákà atẹ́gùn yóò wọlé olóṣèlú atẹ́gùn yóò wọlé ẹni tó olóṣèlú atẹ́gùn yóò wọlé onímọ̀ àfà yóò wọlé ẹni tó kún sàfà atẹ́gùn yóò wọlé ẹni tó kéré yóò wọlé ẹni tó kéré lọ́wọ́ ọ̀tẹ́ atẹ́gùn atẹ́gùn wọlé ìṣòwò lọ́dọ̀ alájọ́ ń gbádùn atẹ́gùn ọlọ́run ọba lọ dáadáa so nature atẹ́gùn pẹ́ pé kìsà tíṣà so tó yẹ si kò sírú bí àfọ̀nà ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ tó tó lè tọ́lẹ̀ dàbí títọ́ lọ́n náírà kò pọ́sibú tó ọlọ́run ọba ló ṣe kí ni ló dáadáa òun ló gbá gbogbo àwọn sámà ìdá bẹ́ẹ̀ náà ni èyí tó tóbi èyí tó kéré ọlọ́run dáadáa gbogbo nǹkan tí ń bẹ láyé ọlọ́run dáadáa àwọn èèyàn ọlọ́run dáadáa àwọn àlùjànnú alábàládàmàdà àwọn màláìkà alábàládàmàdà àwọn màláìkà àwọn tó ń sọmọ lọ́wọ́ wọn àti tó sọmọ obìnrin lọ́wọ́ so that ọlọ́run ẹ̀dá làwọn náà bí tiwa ìrìn pé bọ́lá ṣe dá wa tó dá wọn àlùjànnú náà lọ dá wọn náà níbi tọ́lá ti dó kálukú wa ló yàtọ̀ ó dá wa èèyàn láti rẹ ẹ̀rọ̀fọ̀ ó dá wọn àlùjànnú látara iná ó dá wọn màláìkà látara àmọ́lẹ̀ subhanahu wa ta'ala Allahu akbar Allahu akbar Allahu akbar kabira ọ̀nà àbàgbọ́ ṣe ibi tó ti dọ́kàlùkù ní bẹ́ẹ̀ ni ọdún kan yára ti ń bẹ ọ̀nà àlọ́dà ṣé ìmọ̀ nǹkan táà fi ń ṣẹ̀mí tọ́nà ní kí gẹ́gẹ́ ibi tí ọlọ́run ṣe létò fún wa táà fi ń tọ́nà nǹkan àwọn fi gbélé ayé rọrùn ọlọ́run ọba ló ṣe àwọn nǹkan tí à ń lò kò sí nǹkan tá a fẹ́ lò tá a fẹ́ ṣe nǹkan fúnra wa tí ó jẹ́ nǹkan àǹfààní fúnra wa tí ó jẹ́ àǹfààní fúnra wa àfi tá a fi dáàbò bọ́ra wa ni o nǹkan tọ́lọ́run dáná láti mú kọ́lá ọba lọ́dọ̀ ọ̀nà kan so ó ní ìran àkọ́kọ́ ní ẹnu tàfíìd àwọn mùsùlùmí aláti gbé adáti ní láti ọjọ́ àbákan ipe ọba lọ́dọ̀ ọ̀dọ̀ ọ̀kan kò ní orogún kò ní bá orogún pé àwọn ah, ẹnìkan ló ẹnìkan ló ń rárá kò fún náà ni inú rẹ̀ náà ni kí wọ́n pààyàn ọlọ́run ọba lọ ẹ̀hún iṣẹ́ tó ní kí wọ́n máa ṣe iṣẹ́ tó lọ́ọ́ yàn nù kéde pé òun ní ń dẹ̀dẹ̀ iṣẹ́ tó lọ́ọ́ yàn nù tí wọ́n bá ní mọ́lá kọ̀ǹtọ́ ti ń dẹ̀dẹ̀ pé torí pé ni ọlọ́run fi ṣe ọlọ́run fi ṣe olùdọ́wọ́ rẹ̀ ni pé ọmọ sí kọ́dà òun nìkan kọ́ òun nìkan ní ọ̀dà ṣùgbọ́n ọlọ́run ọ̀ràn lọ́wọ́ náà màláìkà ẹ̀tẹ̀ ìdájọ́ àti mùsùlùmí fásitì tàtà náà sọ pé tí àwọn tí wọ́n máa ń kún mọ́lá kọ̀ǹtọ́ tán bá wá sọ́jà ní sọ́dọ̀ mi so wọ́n bá wọn ràn án ọmọ yọ ọmọ yọ ọmọ yọ ọjọ́ tí mo ní ní ọjọ́ ti kékeré so so that tó bá di pé kí ní káwọn ní àwọn àgbà kan ni. bẹ́ẹ̀ sì ni malakul mọ́tì yìí náà òun náà àti tẹ́ránkó àti tẹ́kíní òun náà ní gbà lọ́la nǹkan fún àgbà gẹ́gẹ́ bí sọ́dọ̀ gba lọ́ra òun ní ma kì í ṣe pé malakul mi tán àgbà tẹ̀ránkó lọ́tọ̀ iṣẹ́ tọ́lọ yan inú wọn fi ni. yẹ́yẹ́ bọ́dọ̀ so kẹ́ni kan wà nípa tó kọ́ máa kọ́ máa lọ́dẹ jíṣà fáwọn ẹgbẹ́ ọlọ́run tọ́jú abala tí wọ́n bá ti wá báyìí tó iṣẹ́ tó ń yàn wọ́n nìyẹn so tó tẹ kì í ṣe kí wọ́n kọ́ ọlọ́run ọba nípa so that ọlọ́run ọba lọ́dọ̀ ọdọ àkàn ìdá ọlọ́run ní pine ẹni tí ọlọ́run ọba ọba pa òṣèlú tó lè pa èmi lákòókò olúwàkó tí bàbá mi láti ìjọba president togo tó jáde plane wọ́n ti rántí àbábalapa ni wọ́n máa sẹlẹ̀bẹ̀tì ọjọ́ yẹn tí ọjọ́ yẹn bá ti wáyé táwọn àwọn president America sorry Africa máa ń lọ náà ọ̀sẹ̀rẹ̀ bàbá Abiola náà lọ pẹ̀lú àwọn bí wọ́n tẹ́tẹ̀ pẹ̀lú tẹ́tẹ̀ nǹkan tẹ́tẹ̀ pàdé pàdé gan ọtún ti di wa gan lọ. so gẹ́gẹ́ bí àkókò tí Ọlọ́run fún wọn lákòókò yẹn pé ìwọ ni kíní jù. so ní kúkúrú so ẹni yẹn kẹ́kọ̀ọ́ ò ṣe nígbà tó lọ́nà jọ kúrò pé tọ́lọ́n bá fẹ́ sàmà náà rẹ ní ìgbà tí òṣìṣẹ́ lẹ́sìn sàmà yẹ kó gbà sàmù ni wọ́n yẹ kó gbà sàmù ni pé á òun ní lòun sì wá sí kíní báyìí tẹ̀ sùhánàlá ṣùgbọ́n ẹni tọ́lọ́n bá fọ́nà mà ní ọmọ ni bí irú nǹkan tó ṣẹlẹ̀ náà ó ti pẹ́ ọ̀rọ̀ yẹn ti pẹ́ gan ní mọ́ra bá bẹ̀rẹ̀ náà tí táwọn kájà náà wọ́n pè lẹ́nu ní wọ́n fásitì wọ́n fàlàyé fún wa nígbà tí wọ́n ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún gbé lẹ́dùn ní níjẹ̀ṣà sódà tí wọ́n ní ọ̀nà ọ̀dẹ́ nǹkan kan ṣe wọ́n wọ́n náà dẹ̀ nìkan wọ́n ká escape wọ́n wá sọ pé á ah, tí wọ́n bá jẹ́ mùsùlùmí ẹ̀kan tó sin kan tó lọ dúpẹ́ fún aláwọ̀ àti kan tó lẹ́kún níjọsìn tí wọ́n bá jẹ́ mùsùlùmí ẹ̀kan lọ bẹ̀rẹ̀ Islam níta lọ sọ ni pé ẹni tó náà bàbá pa sin tí ó ṣe wàláhì kò ní kú ẹ̀rẹ́ ń tẹ́ pé wọ́n ṣó oníkìnnà ẹ̀sán àbí ẹni tí wọ́n bá ṣàkọjọ rẹ̀ púpẹ́ kọ́là bí bí ò sóbi níbi kẹ̀kẹ́ yóò kú náà bí ò pàṣẹ yóò kú náà ẹ̀ sọ̀rọ̀ ọlọ́run ní ń pààyàn kò sẹ́yìn kan ti ń pààyàn mùsùlùmí ọba nìkan ń ṣe ni o ní máa ń pa ọlọ́run ọba nìkan ní máa ń pa àjọ kọta àdúgbò máa ní pé àwọn kan máa ń pààyàn àbí kìnìkan kìnìkan so ó rán ìṣẹ́bọ nínú ìṣẹ́bọ sọ́lọ́run níbi iṣẹ́ ọ̀ṣẹ́ ọlọ́run ọba ni so kò sí bọ́ǹtàn lè ṣẹlá bí bọ́bá jálá burú náà tọ́ba náà wọ́n fa burú ṣọ́ǹtàn tọ́ba náà wọ́n ní kò ní ṣe kọ́dà kọ́mọ̀ ṣe ti kú gan bọ́yá kọ́lá ọba ẹ̀yán bá tọ́gbọ́n ọtí àbúrò ṣe ọmọ ẹnì kejì tọ́lá ọba ní kò ní ṣe ọ̀la kò ní ṣe bẹ́ẹ̀ sì náà ọba ọlọ́wọ́ ọba ní máa ń dẹ́ẹ̀dá ní máa ń yẹ ẹ̀dá ọgbẹ́ tó bá sọ pé òun lè yẹ ẹ̀dá ẹ̀rọ nípa tó ó ti ṣe ṣe ó ti ṣẹba pẹ̀lú náà bá ń bi iṣẹ́ ẹ̀ṣọ́ náà bá tó náà bá ní máa ní máa ń yẹ ẹ̀dá ẹni tó lọ́n lè yẹ ẹ̀dá iṣẹ́ ẹgbẹ́rẹ́ lọ́wọ́ rẹ̀ pé ìwà tó lọ́n jókòó lápèjúwe ẹni tó lọ́ fẹ́ jókòó ṣé kò sí lẹ́yìn tó kú fún fámìlì ni wọ́n bá tilẹ̀ wà nù ẹ̀ tó ti kú gan ṣé kò láì kojú ìyàwó ẹ̀ so ṣé kò láì kojú bàbá ẹ̀ ní kojú ìyá ẹ̀ ní ẹ̀ máa ti kú ni oníkíni sọ̀tẹ́nì kan àwọn akúrọ́ pé òun lè jókòó ẹlòmínà ti sọ̀rọ̀ yìí ẹlòmínà ti dòkú sí o so àjọ kan àjọ kan ìgbẹ́nu so àjọ kan pẹ́ nìkan lè jókòó ọ̀tà kòtò àṣẹ́lẹ̀ lọ gbìyà so ó yẹ kí mùsùlùmí ó jìnà sí so that ó dán àwọn sí ẹ̀sẹ̀ náà ọba ẹ̀sẹ̀ náà ọba sọ ní tàfíìdì àkọ́kọ́ ìkejì òun ní tàfíìdì olùhíyà òun náà ní tàfíìdì ìbádà gbogbo tá a fi ń jọ́sọ̀ náà wá sí aláàbá nìkan ká máa ṣe fún bí a bá ń pèjú ìtàn wa nígbà tá à ń design ní tawhid so tó bá ti wá rí bẹ́ẹ̀ ṣe mà pé tí tawhid rò bí a ti ń bẹ fún yẹn definitely òun ni máa ń sábà bí kí èèyàn máa ṣe náà bá dóun nìkan méjèèjì ó máa sọ̀rọ̀ àwọn múni àmọ́ràn wà ní mọ̀tàlá zimán ẹni tó bá dìde bí wọ́n bá ti mọ̀ pé ọlọ́run bá ní dá definitely yóò máa ṣe ọlọ́run àbálẹ̀ kọ́ náà ọlọ́run àbálẹ̀ máa dá kò ní pàǹpàǹpà mọ́ ọlọ́run ọba níbi ìjọsìn ìjọsìn ọlọ́run ọba kò sí ní máa sin nǹkan ní ẹ̀sìn ọlọ́run. ìlọ́dọ́gbọ́ lọ́wọ́ sọ pé òun gba àwọn sọ àwọn màpẹ́ náà balá dá ọdún kadà tó sì ní lájọ́ kan bẹ́ẹ̀ bí wọ́n á sin nǹkan míì àbí tí ń pa nǹkan mẹ́pọ̀ mọ́ ọlọ́run ọba níbi ìjọsìn rẹ̀ ọ̀hún tọ̀ náà so kèfèrí lòun náà ẹlẹ́bọ̀n kọ́lá bẹ́ẹ̀ ń pẹ̀lẹ́ mọ̀sùn torí pé ìṣesí ọ̀ yàtọ̀ sí ìṣesí àwọn kèfèrí àná ó jẹ́ pé wọ́n mọ̀ pé ọlọ́run ọba lọ dá àwọn kan tó dáadáa ṣùgbọ́n àwọn rò pé àwọn ọ̀dẹ́ máa dọ́là wọn bá sìn àwọn láti máa sìn kan ní pọ̀ mọ́ láwọn bá ń bẹ́ẹ̀ náà tẹ́ pé kò tí ẹ̀sìn náà bá láwọn sìn kan mí ni. ọ̀rọ̀ yìí ń sọ àwọn táwọn man khalaqa as-samawati wal-arda la yaqulunna Allah qul alhamdulillah bal aktharuhum la ya'lamun ń sọ tó lọ́kùnmọ́. ọlọ́run ni ìdá ànábì sọ fún aṣẹ tó bá bèrè lọ́wọ́ àwọn kèfèrè wọ̀nyí àwọn tẹ̀sán tó wọn mọ̀ rí ìtàlọ́dá gbogbo sáwọn ìtàlọ́dá dáa tìlẹ̀ méjèèjì wọ́n ní ọlọ́run bá lọ́dá dáa ìyẹn ni pé wọ́n ń ṣe ìkọ́rọ̀ rẹ̀ ni wọ́n máa wọ́n ń pinnu ìdẹ̀kọ́ làwọn àbálọ́ dá ọdún kan yìí dá tàhídò rọ̀bí àǹdẹ̀ lára wọn sẹ́wọ́n àbálọ́ kan bí àwọn aṣẹ́tọ̀ lọ́n dáṣe ṣùgbọ́n tó bá pé ọlọ́run àbá nìkan fẹ́ máa jọ́ tuntun wọn ni rárá àjẹ́ àlẹ́ àlẹ́ hàtà ìlà àwọn àhídá ìnà hàrá ìnà ṣe ọ̀nà ọjà wọn á bá mu bí inú sọ́ọ̀tù sọ́ọ̀tù kò bá mu pé á bí nǹkan táwọn máa ń sìn bó ṣe pọ̀ tó yìí ọwọ́ ní káwọn máa ń sìn máa ọlọ́run kan tó wá ń tọ́ sọ pé ó ràn wọn tó náà lọ kẹ́tù tuntun kan ká máa ah, àwọn àgbẹ̀rẹ̀ yìí ò nǹkan ìmọ̀ ni o ìyẹn ni pé àwọn kẹfẹ́rẹ́ ànága ọ̀pọ̀lọpọ̀ wọn sí wọ́n máa ìdògbò bí àgbẹ̀ lára wọn ṣùgbọ́n ìmájọ́sìn ọba nìkan iná ni wọ́n pa wọn lọ́wọ́ ọba àbí wọ́n láwọn abẹ́rẹ́ tí so kí mùsùlùmí kọ̀ọ̀kan káwá wúra ṣé ẹ báwo ni àjọ kan tiwa náà ṣe rí ṣé ìjọsìn ọba sáà máa ní àjọ kan míì ipe à ń kan pọ̀ ọba ṣé àmọ́ alájọ kan míì bẹ́ẹ̀ ṣé àmọ́ sí nǹkan ní ọba so tó bá fi lè rí bẹ́ẹ̀ rí bá bẹ́ẹ̀ ní pé ìṣesí yàtọ̀ ṣe mùsùlùmí gidi ìyẹn ṣe mùsùlùmí èèyàn lè má sọ lẹ́nu ìṣesí lè máa sọ bẹ́ẹ̀ nígbà tẹ́ pé ní abájẹ́ ìṣẹ́ tí wọ́n bá fẹ́ pe ọlọ́run ní wọ́n bá fẹ́ pe ọlọ́run àbí kí wọ́n gbé fọ́tò kankan síwájú ẹ̀dá kan náà ẹ̀dá ọlọ́run àbí kó gbé síwájú. tọ́ba tó bá tó ọmọ báyìí ṣiṣẹ́ lédè bàtọ́ ya ẹ́ ọmọ wọn jẹ kíní kan ya ni kò ní sábà àti pọ́tún wá fọ́tò mi irú fọ́tò tó lẹ̀ síwájú àti kó kọjú fọ́tò kí ni túmẹ̀ so àdúrà ti rẹ̀ ìbáàdà ni àdúrà ti ṣe ìjọsìn lọ́jẹ́ ìwà kan afẹ́ǹkan wọn lọ́wọ́ bàbá jọ́sìn ṣírkù ni ṣírkù fìlẹ̀ òní yà tilẹ̀ ìbáàdà òun tó àwọn ọ̀sán náà bá lọ́kànnù níbi ìjọsìn fọ́nrán tí ń jọ́sìn náà bá kọ́kọ́ ṣòro dọ́là tó gbọmọ sí. àwọn ọ̀nà tábìlì jọ́sìn náà bá kọ́kọ́ kátàbí jọ́sìn pọ̀ nínú ẹ̀ nínú lẹ́yìn bàtà bá ti ní ṣèhàdàtẹ́ẹ̀ ṣèhàdàtẹ́ẹ̀ wọ́n ti wà lára ìsọ́nà àbálọ́kànnù torí pé tọ̀hídì ń tọ́lá dára fún lánàá táwa sọ wọn lọ́kàn lórílẹ̀ pẹ̀lú ìjọsìn wa torí wọn nígbà tọ́lá pé àmọ́ àkọlá kò lè jẹ́ nínú ìṣá ilá rẹ̀ àgùdù ntọ́wọ́n dára fún ni pé káwọn àwa àti àwọn àlìjànú ntọ́wọ́n dára fún ni kíkà tí wá sí wọn lọ́kàn pẹ̀lú ìjọsìn wa. ìgbà táwọn ẹni sàn sọ lọ lọ sàn tí wọn rán muhammed jabal lọsílùú yamani pé so kànáà bí sọ pé sọ́lọ́ lọ́rọ̀ sọ́lá ẹ̀ ń nà kàtà فلتكن أول ما تدعون إليه شهادة شهادة أن لا إله إلا الله شهادة أن لا إله إلا الله أبي فلتكن أول ما تدعون إليه شهادة أن لا إله إلا الله أبي فلتكن أول ما تدعون أول ما تدعون إليه شهادة أن لا إله إلا الله so أبي توا وكان سبب so كان كان سي اسمه كان توا ما أخر أبي توا so أبي توا توا مقدم ودي كوسين توا توا توا من نحو نحن كنا تعمل نتبي تنبأ نكى so نبي رواية يعني fàlùtẹ́kùn àwọn alámọ́tàdé ọ̀nà ìlẹ̀hí àyìnwó àṣẹdó pé kí wọ́n sọlá ọ̀bá lọ́kàn ìtumọ̀ ṣẹ̀hẹ́dẹ̀tọ̀ aláìlọ́lọ́ sọ àti pé kí wọ́n jẹ́ ìtọ́lọ́ ọ̀bá àbá fọ́ṣọ́ ní anábì náà sọ̀lọ̀ sàn ojúṣe rẹ̀ ní ẹrù rẹ̀ ní kí sọmọ́ ọlọ́run pèsè kíńkà so that so that ìtumọ̀ yẹn náà ni pé kí wọ́n sin ọ̀la ò kí wọ́n sin ọlọ́run lóhùn nìkan nítorí dára fún mi torí ẹ̀rọ náà ti rán àwọn òjíṣẹ́ lóbi sọ àwọn tíra kalẹ̀ alayhimus salatu wassalam ajma'in alayhimus salatu wassalam àjùmáyìn. so inú àná lẹ́yìn eléyìí wọ́n ní irun tí ṣàdẹ̀tẹ̀ bá dó irun nígbà tí ń tẹ̀sán náà ọ̀bàní ṣàdẹ̀tẹ̀ irun irun irun irun kíkí lọ́nà yẹn ní náṣílà ni. bẹ́ẹ̀ náà ni àrùn dídá zaka alhajj bẹ́ẹ̀ ni ọmọ níbi hadith sayid na ọmọdé alam tí wọ́n gbà látọ̀dọ̀ alẹ́ ìmọ̀ sọ̀sọ̀ náà abdullahi ọmọ wọn ni bóni alisam alakams ọ̀pọ̀ islam àwọn ọmọ lórí kí ni lórí ọ̀pọ̀ islam ọmọ lórí ọ̀pọ̀ márùn-ún islam ọmọ lórí ọ̀pọ̀ márùn

ọ̀nà tá a ti jẹ́ sọ́nà àbálò nìkan ni pé ká ṣe bá anábì ṣe ní ká ṣe anábì sọ́lọ́ lọ sọ̀rọ̀ anábì tọ́lọ́ fẹ́ sìn ní ká ṣe bó ṣe yẹ kó ṣe á sì ní mẹ́mi pé ọlọ́run bá nìkan là á ṣe fún. àní ṣe fẹ́ràn fẹ́ràn pẹ̀lú ẹlòmíì nínú ẹ̀dá àjọkájú pẹ̀lú ọlọ́run kan kan láwọn ṣe bá ní ṣe fẹ́ràn. ṣé kò fi olùhíyá kò fi ìbàdàn. sọ nínú rẹ̀ náà ni alkhawf ìbẹ̀rù tàdámọ́lé wà àti orí kìnnà kẹrọ báyìí àdámátàlá dára mánu ìyẹn ẹsẹ kìíní so kí ẹrẹ tọ́jú ẹ̀ lọ́kọ́ bẹ́ẹ̀ fi dáwà kẹrọ báyìí ẹ̀sọ àdámá nìyẹn ṣùgbọ́n ìbẹ̀rù pé kí ọmọ bẹ̀rù ẹ̀dájọ́ ọlọ́run rárá gbọdọ̀dọ̀ ṣẹlẹ̀ gbọdọ̀dọ̀ ṣẹlẹ̀ so kí ọmọ páyà kí ọmọ so kí ọmọ páyà dákan bí wọn ṣe pẹ̀lú ọkọ bá mu rárá so nítorí pé inú ìbàdàn so bẹ́ẹ̀ náà ni kí ọmọ wà lọ́wọ́ àlùfẹ́ àná kí a máa wá àláwọ́ lẹ́dàá kan nínú nǹkan tẹ́ dá ọ̀ lágbára àti ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀. ẹ̀dá ọ̀ lágbára láti pé kí ọ̀ràn àláwọ́ láti pé kí ọmọ kéèyàn bímọ kò sí lọ́wọ́ ẹ̀. ọlọ́run bá dé ká mà pé ẹ̀bùn ni òun lọ ní sẹ́gun fún tó ń bá fẹ́ sẹ́gun. lèlẹ́ mọ́lẹ́kù sàmáwátì wọ̀dà ìyáhàbù wọ́n yáhàbù lè máa ń yẹ̀ṣẹ́ ìwà lọ́dẹ bẹ́ẹ̀ nìkan pé fún mi lọ́mọ odò kan ló lọ ni òkè kan ló lọ ni iṣẹ́ bá pẹ̀lú náà ọba ni wọ́n tọ́ wọn ṣe kò so ẹni tó yẹ kó fi jọ́sìn náà ọba ní fi jọ́sìn kan nìyẹn àbí nípa àbí wọ́n kọ́nà tó bá lọ pé òun bẹ ọlọ́wọ́ bá gan nítorí pàǹpẹ́ kan mọ́ ọlọ́wọ́ bá ni tí lòdò bẹ́ẹ̀ ṣe fún ẹ odò lè ṣe kan fún ẹ kó lè fún ẹ lọ́mọ òkè kan ò lè fún ẹ nítorí pé ìrànlọ́wọ́ tó ń wà níbi kan tí wọ́n lágbá sẹ́ńdà kan lágbá láti kó ṣùkó ṣe ni. àwọn ìmọ̀ sọ́dọ̀ ọ̀la máa ń kà lójúmọ́ ọkọ̀ ìdílé márùn-ún tí àbá yẹn náfìlà iyyaka na'budu wa iyyaka nasta'in. ìrànlọ́wọ́ bá ní kálámà sí ìrànlọ́wọ́ láti láti máa ṣe kí náà máa lọ́gàn lọ́wọ́ níbi tí ẹ̀dá kan kò ti lágbá. kọ́dà ìrànlọ́wọ́ tẹ́ dàbá lágbá láti ṣe fúnra lọ́wọ́ fáwọn ẹ̀dá ajá rẹ̀ wọ́n fẹ́ràn lọ́wọ́ lẹ́yìn ọlọ́run pé kó fi rí admission university tó bá lẹ́tọ̀ọ́ àti tó bá ní àwọn kan tí wọ́n wá so àbí iṣẹ́ àbí kankan àbí láti kókó kó kankan ọlọ́run fún ààrẹ dáadáa ẹni tó lọ́ fún abẹ́rẹ́ láti pé ṣe. ìyẹn gan láti rè mùsùlùmí láti ní lájọ bá pé a kó fi tọ́lọ́wọ́ bá síwájú pé pé tọ́lọ́wọ́ bá ní yóò ṣe ṣe kò ní lágbà àti ṣe kọ́lá kó gbìyànjú àti ṣe wàlá kò ní kò ní ṣe ṣe. tí ọba ṣèrànlọ́wọ́ fún ẹ̀dá kankan àti alákọ̀ọ́dọ́ máa fún èyíkéyìí ẹ̀dá gbé tí bá ń wá ìgbìyànjú bá lóun gbé gbà tí wàá lóun gbà níbi nǹkan yẹn òun kan lẹ́kọ̀ọ́ gbé sánlẹ̀ òun kan lẹ́kọ̀ọ́ gbé sánlẹ̀ kọ́ lọ́kọ̀ sọ̀rọ̀ rẹ̀. so báwo wá nìkan tí àwọn ọba alágbára ti ní ọ̀ṣẹ́ fún yàn kò tọ́ kẹ́nìkan máa lọ sọ́dọ̀ tí wọ́n ní sọ́dọ̀ yẹn ti ń pa nǹkan nípa ọmọ lọ́wọ́ bá bẹ́ẹ̀ ni àdìsẹ̀gáàtà ìwárànlọ́wọ́ wọn ní níbi pé kéèyàn níbi ìṣòro tí a bá wà èèyàn wà ràn lọ́wọ́ tàkọ́kọ́ ìwà ràn lọ́wọ́ láti pé láti rí àǹfààní bí tí wọ́n fẹ́ wá àǹfààní fún sí eléyìí ìwà ràn lọ́wọ́ pé kí èèyàn ó bọ́yọ níbi ìṣòro tí a wà àbábọ́ tó bẹ́ ṣẹlẹ̀ tó má ṣẹlẹ̀ tí a bá wá ràn lọ́wọ́ eléyìí náà lọ́wọ́ ẹ̀dá kan tí ọ̀làdà lọ́rẹ̀ nítẹ́gbẹ̀ ọ̀làdà lọ́rẹ̀ eléyìí náà èèyàn ti ṣẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run ọ̀bà níbi tó yẹ fi ń tọ́jú nínú táwọn fi ń tẹ̀sán ọlọ́run ọ̀bà ọlọ́run sọ pé tẹ̀sítàrẹ̀ tó nà bàbá kún fásitì àbá lakùn. gbàtẹ́ àwọn àlọ́wọ́ láti kọ́ gba kọ́kọ́ yọ ẹni jọkẹ́ sọ tẹ́ wà bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ àwọn ọ̀tá. ọlọ́run bá sì dá pé ọ dáhùn tó pé yín ìyẹn kan ọlọ́run bá nìkan. ìmì tẹ́dọ̀ ọ̀làgbà. ẹnì kan lẹ́nu ọlọ́run tó kẹ́yìn ọ̀gbọ́rí ọ̀tá. lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lẹ́nu ọlọ́run tó kẹ́yìn ọ̀gbọ́rí ọ̀tá. lọ́dọ̀ pèsè ọtí àbáwá ọlọ́run àbá lọ́dẹ̀ tí wọ́n sọ̀rọ̀ kò sẹ́ dáká tọ́lágbá rẹ̀ tọ́lá ọba tásọ̀rọ̀ fáìdà ẹ̀fẹ́ni tó ní ṣòro wàláhì kò sẹ́ni tó lè tán. tó bá rí pé tí wọn bá ládàá níbẹ̀ kò sí yàtọ̀ kí wọn sọ pé ládájá lẹ́yìn ọlọ́run ìyọ̀mí ṣe kábàá ìfún mi èèyàn jáde kòtò lápèjúwe èèyàn jáde kòtò wọn sọ̀rọ̀ lábẹ́ kan náà àbí ẹni tí bá nọ ẹ̀dá kẹta mi ẹ̀ sọ èèyàn ládàá lẹ́yìn ọlọ́run àbí torí tọ́lọ́wọ́n bá ní kò ní yọ ní kò tó ń fi ní yọ kọ́dà bí wọ́n sí ẹgbẹ̀rún wàhálà ìyá ọmọdé bẹ̀. tí wọ́n bá fẹ́ yọ sí anábá jáde nǹkan. àbí tí wọ́n sọ pé ẹgbàrún ẹgbàrún ẹgbàrún tí ọ̀kẹ́ tí ọ̀kẹ́ pé tí ọ̀kẹ́ tí ọ̀kẹ́ tí ọ̀kẹ́ kọ́lọ́. ibẹ̀ lè dáa káwọn ẹgbẹ́ bá kọjá pinnu pé ọmọ àgọ́ pé abẹ́yẹn kan já kòtò. àdìkẹ́ mọ̀ pé ah, bọ́yá èèyàn gbogbo fẹ́ fi jàmbá fáwọn ni wọ́n kàn mọ́ kọjá máa lánàá ẹni tó bá gbé tó bá ní tọ̀hìn ọlọ́run ọba yóò ṣáájú yóò ṣáájú ọlọ́run pípẹ́ ọlọ́run ọba kọ́dà bí kan tí èèyàn ládàá ti kọ́ ràn lọ́wọ́ lẹ́yìn ọ̀nà. bọ́ọ̀ wà lùkọ́ tẹ́yẹ tẹ́dà ọ̀lága láti kó ṣe. so ìran kejì nínú tọ̀hìn nìyẹn. ìran kẹta òun náà ní ìṣẹ́lọ́run lọ́kàn níbi àwọn orúkọ tó ní tó dáa sọ́lọ́wọ́ ọ̀bọ̀lọ́pàá ọlọ́run orúkọ tó dá ọlọ́run sọ pé wàlélàhì àsùnmá olùfẹ́sùnà fàjẹ̀rẹ̀ òbí ha ọ̀zọ́rò lárí náà ṣèlú náà fi àsùnmá èyí sàrìzọ́nà máa kánú yà àmàlù ní ọ̀ṣọ́ọ̀tì àwọn ọlọ́run ní òun lòun láwọn orúkọ tó rẹwà òun lòun láwọn orúkọ tó rẹwà tó dá sábà ń wá ọrẹ hàn alwahab ká ní níbẹ̀ pé ọlọ́run ọba lọ sọpẹ̀rẹ̀ lọ́lọ́rẹ̀ sẹ́ kí wọn ní ní kí wọn ní ìtumọ̀ rẹ̀ kó yíyàn bẹ́ẹ̀ kó sì ní dájọ́ kan pé bí ṣe ń bẹ náà nù kó sì mọ̀ sí pé ọlọ́run ọba nígbà tí bá ń wọlẹ̀ tí bá ń wá lóṣèkì káwọn ọlọ́run ọba ló ní arozak ọlọ́run ọba ọba lásìkì kó sì mọ̀ túmọ̀ ẹ̀ bẹ́ẹ̀ kó sì ní dájọ́ kan pé ìtumọ̀ ẹ̀ bó ṣe rí náà nìyẹn tó bá fẹ́ pè ọdọ tí ọdọ orúkọ kọ̀ọ̀kan náà àwọn orúkọ náà ọba ẹ̀yìn ọ̀tún kọ́ náà ọba níbi kan tí fún nǹkan tí àwọn bá ń wá tí àwọn bá ń wá mà kéde pé àrùn zak ní ọ̀tún kọ́ lọ ọba alálùkì kọ́ lọ́ọ̀tún kọ́ lọ ìpè ọba alálùkì fún mi nímọ̀ kò bára wọn mu ẹ̀yà wá lùkì kí ni wọ́n rí pé ìyá àrùn zak rẹ̀ láwọn ọba ọba alálùkì òrùzọ́kọ̀ ni ìyàwó ní dáadúró pé yàrá zak ìròyìn ládàbí pẹ̀lú ọlọ́run àbá ya razak ya razak kí ni ya razak tó wá ṣe ya razak ya kí ni a kọ́ pé dáadáa ni ya razak ya razak máa fún ẹ ládàbí kankan ọ̀nà ìjọba kọ́ fi ládàbí kankan ìgbẹ̀kẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ أبا أخي أنت بقي أقبل أنت وريني يا رزاق ارزقني يا رزاق ارزقنا إذا الله أبا بلاتك ساعة ساعة ساعة ساعة ẹ̀dá àwọn ẹ̀dá sẹ̀dá ganan ṣé ẹni tí ẹ bá bàbà lọ́dọ̀ yẹn tó bá wọn kan lọ́dọ̀ ṣé èèyàn lè pé náà sọ pé bàdá bàdá bàdá bàdá bàdá ah, bàdá ṣe bàdá ṣe bàdá ṣe bàdá ṣe ah, bàdá ṣe bàdá onísọ́tò ah, kí lọ sọ́tò bẹ́ẹ̀ àbí ṣẹ̀fẹ́ yọ padà sọ pé eré yóò kò mọ́ ti ń ṣe àbí ẹ̀dá ṣẹ̀dá gan bá wà lọ́lọ́run ọkọ̀ tó bá ń bẹ pọ̀ lọ́wọ́ bá yọ jẹ́ kó bá ń tó ń wá ó sì pè dáadáa ọgbẹ́ yìí kí wọ́n fà pé so èèyàn pè dáadáa èèyàn wà ní àjọ kan tuma èèyàn mọ̀ tuma tí ọkọ̀ yẹn èèyàn sì lájọ kan pé tí wọ́n pè èèyàn wà tọrọ tí fẹ́ so èèyàn mọ̀ ọ̀fẹ́ yọ̀ọ́ ya fún yàn kan sọ́ọ̀mọ́ fún yàn kan ni wàlá tàfé mi àpín ni wàlá tàfé mi fún wa ní táwọn wà má hàn táwọn fún wa. so ya dáadáa so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ àwọn orúkọ orúkọ orúkọ ya mu'min rẹ̀ tó máa fi hàn lọ́kàn balẹ̀ aminna tọ́lá àbalẹ̀ nígbà pé ya mu'min ya mu'min ya mu'min ọ̀sán kankan so ìwà máa fi orúkọ pè nǹkan ní ìkọ̀bá wọn ìforúkọ pé wọ́n pè kọ́kọ́ pé à ń pè ní à ń pè à ń lo pamọ́ fún nǹkan mi àbá fi sọ nǹkan mi bí àwọn kìsìlẹ̀ ọjọ́ ọ̀sìn sọ pé wọ́n ti pé Allah wọ́n ti pé òòsà kan wọ́n pè ní wọ́n tẹ̀ tó wọ́n yí padà àlàkà almanan wọ́n fẹ́ pọ̀tà kan wọ́n pè ní monat alaziz wọ́n fẹ́ pọ̀tà kan wọ́n pè ní al'uzza gẹ́gẹ́ sọ̀hábí ibn abbas tó rọ́dà ọ̀rọ̀ àwọn ansar sahara so ṣírkù ni ẹ̀rọ ṣírkù ni ẹ̀rọ so that da irin ga kai ma sai hat kuma kar ilhadi gan so shirku ne so da ta tori pe intiman ite ite intiman ne se kufuru ni do ko la ma kai o be do ko la ba

kẹ́ni kan jẹ́ ẹ̀kọ́ jẹ́ nǹkan nígbàdà bàtà ń pè ń ṣe ẹ̀kọ́ nígbàdà ṣùs pé oníbàjá sótìyé bàdà ṣùs so so that báwa lọ lọ́wọ́ bá lọ́wọ́ àpọ̀ tí ò sẹ́sì kankan lónìí ẹ̀dá ẹ̀ so o láti pè dáadáa wọn pe yá Allah wọn pe yá gbogbo kí ni jẹ́ gbogbo yá làlàlà kí ni jẹ́ yá làlàlà ilhad ìpè ọpọlọ ọba ní pèpè ni. bẹ́ẹ̀ náà nínú rẹ̀ náà ni kí èèyàn fọ́kọ tí ò dáa kí wọ́n fún ọkọ lọ́wọ́n ọba kí wọ́n change túmọ̀ ọ̀tọ̀ni tó ọ̀tọ̀ni tó dé ọ̀tọ̀ni kí wọ́n change kò bá mu rárá so bẹ́ẹ̀ náà àwọn ìròyìn tó ní so agbọ́dọ̀ sọ́nà ọba nìkan bẹ́ẹ̀ so ìran mẹ́ta títà fi dìjẹ́ so àwọn nǹkan ó wá jẹ́ pé etí à ń lè fi ọ̀nà tí à ń fi ń ṣẹbọ ọlọ́kọ̀ṣọ́ abẹ́ ó pọ̀ ó pọ̀ so ìrìn àkọ́kọ́ náà rẹ̀ bọ́ òun ni àṣírkù ẹgbẹ́ ọkọ̀ sí méjì ọkọ̀ sí méjì ọkọ̀ sí méjì yẹn ni pé àṣírkù akbar ẹ̀bọ tó tóbi ẹgbẹ́ tó tóbi ní pé òun ní èyí tó máa ń yàrá fún oníyàn ìsìn sàmù ẹni tó bá kó síbẹ̀ kọ́nà kọ́ṣọ́ rẹ̀. báyọ̀ pé pọ́lọ́n kò pẹ́ lọ́n ti ń pè ẹ̀dẹ́ ọlọ́run ó jẹ́ èèyàn ni ọ̀bọ jáde jẹ́ nìyẹn kọ́lá kọ́mọ pé mo láìka kọ́lá kọ́mọ pa nẹ́bí ṣírkù torí àdúrà Ìbàdàn. ṣé àmọ́ ní ànẹ́bí máa máa wò ṣé ti ká sí wá fún mi tọrọ fún mi lọ́mọ fún mi ní kínní ṣe àkànẹ́bí máa nílá pé sọ̀rọ̀ ànẹ́bí Muhammad máa pé sọ̀rọ̀ ọ̀gbọ́n àdúrà kan ní ṣe ṣírkù ni torí àdúrà Ìbàdàn ni ẹni tó dá wa tó dá wa tó dá nẹ́bí lọ pé ọ̀nà lọ agbé láti ibi tó ti ga jù nù ẹ̀bá wa ni ṣéèkù kan ṣéèkù tó pé ẹ̀dá ìwà kọlẹ̀ ẹ̀dá kan náà bọ́ọ̀ tún ní lọ́lá jùlọ ọ̀dọ̀ náà ọba wọ́n kàn lóògùn títí náà fi ń fẹjú wọn dé àwọn kan ní nǹkan ní ó ní àgbẹ̀mọ̀ kan láàrin oṣù ń fẹjú wọn nìkan ó ti yé so bẹ́ẹ̀ náà ni obìnrin kí ẹ̀dá tí wọn bá ń pè tí pẹ́ lọ́wọ́ ọba ṣéèkù ni

ṣẹ́ẹ̀sìn àwọn àdìjọ́ ń tàn àwọn ẹni tí èṣù yẹn máa ń lò yẹn àwọn àwọn àdìjọ́ náà èṣù náà kì í sọ àwọn àdìjọ́ tó bẹ̀rẹ̀ ọlọ́run àdìjọ́ káwọn àdìjọ́ mùsùlùmí ni kò sẹ́ńtì àwọn kò dáhùn mùsùlùmí ń wọn tí èsè pẹ̀kì tó ti yé so so that kí àwọn àdìjọ́ nǹkan gbé gbẹkúgbẹlé yàn lọ́wọ́ ẹni tí tuntun máa ń tàn èèyàn jẹ wọ́n rò pé bá kẹ́kẹ́ kan wà wọ́n ti tàbá pé ọ̀nà tẹ́wọ́ ẹ̀kọ́ òyìn ẹ̀kọ́ kọlọ́n ẹ̀kọ́ sinọ́ ẹ̀kọ́ dópèsè wọ́n ẹ̀jọ̀ ọmọdé wọ́n ẹ̀jọ̀ lọ́kọ wọ́n ẹ̀jọ̀ níyàwó wọ́n ẹ̀jọ̀ oríṣẹ́ wọ́n ẹ̀jọ̀ níbẹ̀ tó kókó ọmọ tuntun àbí ọmọ tuntun apórí mọ́lẹ̀ níwájú ọ́fíìsì ó ṣe kínní ẹni náà lèmi tán ló bẹ́ẹ̀ òpin náà tán tó so so that obìnrin kì í ṣe sẹ́rí kí nǹkan sẹ́rí káàmà ní kékeré bíi principle kí nǹkan kí nǹkan ṣe nǹkan kọ́ jẹ́ ọ̀nkánì pé nǹkan yẹn dáa

bí mùsùlùmí ṣe ń lo ẹlòmínà lọ́dún mùsùlùmí mi lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọlá ọdún kan so àjọ kẹrì lọ́lọ́ ṣùgbọ́n ṣe tí ẹni tọ́lọ́ wa kẹ́nu wọn ń rí ayé ṣé wàá túmọ̀ sí pé kékeré tí ń ṣe wọn wọ ọlọ́run ọba ni àbọ́lọ́run fẹ́ràn ẹ̀ ọlọ́run ọba fẹ́ràn ẹ̀ wọ̀lá yàrá lè ẹ̀bá wọn náà ìsọ̀nà ìsọ̀tù zuma ọlọ́run ọba náà fẹ́ràn kó burúkú yẹn ṣe bùdó sọ̀rọ̀ kọ́ máa fẹ̀sí ní ìsìn yàtọ̀ sẹ́sìn Islam ìkẹlẹ ayé tí máa ń kẹ tí máa jọ ń kẹ wá àtẹni tó jẹ mùsùlùmí àti èsì mùsùlùmí kọ́lá ìlọ́mí ìsìn lédè kẹjù mùsùlùmí mi lọ kí ẹsẹ pé báyà ń túmọ̀ sí pé nǹkan ti ń ṣe wọn ó tọ̀ bí èsì yìí pé ọ̀rẹ́ kan tàn ọ́ ronú ó sẹ́sìn sáà ọ̀dẹ́ni tó sẹ́sìn sáà tó òdòdó kó dó dédé torí pé ní ìdẹ́ni mo máa ń pelé yùn ó lè wà lórí ẹ̀tọ́ ẹ pé ó kú lórí ẹbọ tí ò ní ẹ̀kọ́ ẹ̀kọ́ wọn àbí tí ó kú lórí bídíà tí ò yẹ kọ́ wọn torí pé ní ní ń dá fún un síbẹ̀ ní ń dá fún un so ìdẹnimúnú jẹun àyàtàgbọ́n annama nùmẹ́dù bí mi máa lé wọn bà ní nùsáàrí ọ̀làhùn ìlọ̀fẹ̀rọ̀d bálá ẹ̀ṣọ̀rù ọlọ́run bá ní kí wọ́n rò pé à bóun ti tẹ́ iláyé fún wa tó ń fẹ́ lómi lọ́mọ tó ń fẹ́ lómi ní kí n sùhánà lẹ́ owó tí ò lóka wọ́n mọ̀ rò pé báyà òun náà òun fẹ́ràn wọn òun fẹ́ fi dán wọn mú ni òun fẹ́ fi dán wọn mú ni òun fẹ́ fi dán kí wọ́n ni yẹn fi ni wọ́n má ti túbá kọ́nà kọ́ ṣọ́wọ́n bẹ́ẹ̀. tó bẹ́ẹ̀ ni ọdẹ kí mùsùlùmí náà tẹ́ pé mùsùlùmí tiẹ̀ lòun ṣùgbọ́n kò mọ ẹ̀ṣẹ̀ sí kankan kò mọ ẹ̀ṣẹ̀ sí kankan àwọn ẹ̀ṣẹ̀ lápò tiẹ̀ kan kò sí ń tọ́ka sáà ń ṣẹ̀ṣẹ̀ lálá ni ó wà tó ń pọ̀ sí ní tó ń lọ́lá ní tó ń ṣe ọbẹ̀ bí sẹ́ ń kò nípò kan tó ń wà nípò mi. ìdẹnimúnú o ìdẹnimúnú o kì í ṣe bẹ́ẹ̀ ni tẹ́ bá ń pè tòkùpè tí wọ́n fún ní àdó àkọ́dà tí wọ́n ṣe tí wọ́n ti ń pè nǹkan mi ìdẹnimúnú ń jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe pé jíjẹ́ tí nǹkan yẹn jẹ́ àbí tó bá rí tó wá kì í ṣe pé nǹkan yẹn túmọ̀ sí pé nǹkan yẹn dà ní tí wọ́n máa fẹ́ nǹkan tí yẹn ṣe dá ni pé èyàn ò di ìyẹ̀wò sọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àtọ̀rọ̀ anábì muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ pé kí wọ́n bá bá ọ̀rọ̀ náà bá mu àtọ̀rọ̀ anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ nǹkan yẹn dà ni tó bá ti takò méjì dà tó bá ti takò méjì nǹkan yẹn ọ̀dà ni nǹkan yẹn ọ̀dẹ́gbìn ọ̀dà ni ìrà tí wọ́n bá sọ kẹ́ni kan sọ pé gbàgbé kí wọ́n dènà sí o tọ́lọ́ fẹ́ bá tèèyàn jẹ́ ni. kẹ́tọ́ àwọn pé bẹ́ẹ̀ tọ́lọ́ bá ní fún yẹn náà kò ní fún yẹn tọ́ bá pàlì jẹun tọ́ bá pè nǹkan ní kí èso ọlọ́run bá gan náà tọ́lọ́ bá ní fún yẹn kò ní fún yẹn. nǹkan ní ẹlòmíì tọ́lọ́ di tàkìyàmù. àwọn ọ̀rọ̀ mẹ́ta ń lọ àdìjẹ́ náà àdìjẹ́ náà ń ṣe wàhálà ń ṣe e náà wọn ní àwọn kan wọkọ̀ nínú ẹni tí ń lo egbé ni àwọn kan wọkọ̀ ọkọ̀ wá sí bí ọ̀tọ́ fẹ́ dànù bá ti kékeré sọ àwọn tí wọ́n yóò gidi sọ tí ń tí ń ó ti tí ń ó ti ó àwọn ń lò ọ̀nà ọ̀gẹ̀ni gbígbílọ́gbígbílọ́gbígbílọ́ wọ́n ní ẹ̀yìn ẹsẹ̀ ni bí ọdún mẹ́jọ náà fi wà lórí bẹ́ẹ̀dì ọlọ́run padà dọ́kọ̀tún wọn náà padà wájà mi ṣebí ọdún lẹ́kẹ̀ náà pè àbí yá ọlọ́run àbí ọlọ́run wa lọ wá àṣánú wa àwọn kẹfẹ́rí àná mùsùlùkù ń lọ mọ́kà gan-an tán kẹfẹ́rí tán bá sùhánù tán na bá nábì dàgbà sọ̀rọ̀ sọ̀rọ̀ tí wọ́n bá wọn lọ sèré wọ́n máa kọ́ ẹ̀ káwọn pẹ̀lú àwọn ọba pé ọlọ́run bá nìkan nìkan àwọn pè nìkan nìkan àwọn pè bíi tàwídò àtàwídò tàwídò ìdìbàdà wọn sọ náà bá lọ́kàn níbi ìbádà ìbádà tó dùn àti wọn ṣe. wọn tọ́lá bá là wọn tọrọ hẹ́n wọn tó padà o fàdámà nàjàm wọn yà dára kí ló fẹlẹfọlùkì dáàwó lọ́kàn mọ́tò mọ́tò ìṣẹ̀lẹ̀ àhùn dé fàdámà nàjàm ní làgbàr. pé ìdá mú ṣèkú. ọlọ́run bá nìkan máa pè wọ́n máa pè lókè sọ̀rọ̀ mọ̀ṣẹ̀kú ni bẹ́ẹ̀ bá ti wà bá là tán ẹ̀rọ ò mùsùlùmí mi yóò máa o láàánú pé ó wà gan òun ò tún kò tún tó gba lákàtà àtàwọn tó ṣe yóò tó máa pẹ́ kàmí bẹ́ẹ̀ lómi ti wá kú ni wọ́n kú gbádùn kan ṣe àfihàn samuel ó ti di nǹkan mìíràn pé báyà gbogbo agreement tí tọ́ba láàrin àwọn àtòsí náà wọn náà máa tí ara yóò máa try yóò máa ṣe kínní yóò máa ṣe káwọn fi jọ lóra àwọn apẹ́ bẹ́ẹ̀ sì ni àwọn tí wọ́n ní agreement pẹ̀lú àwọn àlùjànnú yẹn àti àwọn tí wọ́n ń lo àlùjànnú agreement àwọn ìjọba wà láàrin àwọn èṣù èèyàn tí ń lo èṣù àlùjànnú wọ́n jọ máa ní agreement náà ni. ọ̀yọ́ máa ṣòro oúnjẹ ní ayé máa ṣàbùdín ayé máa ṣàbùdín kọ́rọ́fọ́mìnà ní فقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم سبحان الله طبعا ذلك القيامة فلا طيب. إيه يعني إيه قواجر أه، الله سبحانه الجنة إيه الجنة في الدماء وإنه قطر أما نبدأ من الدماء قطر إفتنا هون أما يتوان لا لجنة إن أنا أقع أنا أدام فيها الله أبقى àwọn jọ lóra àwọn ní báwọn ṣe lo àwọn àlejò náà àwọn náà àlejò náà lo àwọn kéde pé wọ́n lọ àwọn nìkan ẹ̀sìn tí wọ́n gbà lọ́wọ́ ẹlòmíín nù àwọn kéde pé wọ́n gbà lásán lórí agreement láwọn jọ ṣe kí so báwọn náà ṣe lò wọ́n pé wá ah, mo lè gbowó lọ́wọ́ wá tí wọ́n gbà pé náwó afẹ́fẹ́ àbí náwó kíní kan ẹ̀ iná sùhánàlẹ̀ owó afẹ́ ìjọba tí wọ́n ṣe pé so ìṣẹ́kíṣẹ́ nígbà lè jẹun náà òun náà ti ń gbà nǹkan lára jẹun náà ló ń ṣe fi gbà lọ́wọ́ ẹ̀ yóò ṣe báyìí ó àkówó àwọn kan náà àdìjà náà kan náà lè kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bára wa ẹni tó sàfin tó ṣe oge ẹ̀kọ́ pé ó lọ lè gbé èṣù èṣù ìyànúṣẹ́ tó sàfin tọ́nà tẹ́ bẹ́ẹ̀ tọ́nà ń torí bẹ́ẹ̀ so oge lórí àgbẹ̀mẹ́ta ni wọn náà ní ṣẹ́ látàn ṣé àwa àmà nádà ádámà ṣé ẹni tí tọ́tọ́tọ́ ọ̀fẹ́ náà ti ní pẹ̀lú ẹ̀kọ́ pọ̀ ṣe kíní kan ṣé ọ̀sẹ̀ láfẹ̀ẹ́ ẹgbẹ́ náà tiwọn náà níta sábà fi ń gbàjù náà ní si. ẹ̀sìn gesi fẹ́ẹ́ fi gbẹ̀sìn lọ́wọ́ ẹni tí lò ó jẹ́ pé ẹlòmíì èyí tí ọmọ ṣe nǹkan tí elu ni ẹlòmíì yóò sọ̀rọ̀ tí ọ̀dà tó yẹ pé ọ̀rọ̀ tí ọjọ́ kúnnú stamp ẹlòmíì yóò ṣe nǹkan tó yẹ pé so ni ni èyí pè mí so keke kan jẹ́ kọ ní kínní nǹkan yẹn ọba mu sọ́bàtà tí ọba ti gba ọrùn kọjá lálájájá iná lọ́pàá tó fi lọ́tọ́ fi lówó lọ́dún kan ah yóò ọ̀nà tó wá fi ní kí ọ̀dà lórí yóò bá yìí lórí ọ̀sùn fún ọ̀pọ̀ ọ̀nà ni máa fún ilé ẹ̀gbáǹpọ̀ ẹwà àwọn tí a ń lọ páàkì ẹ̀yàn tán pé àwọn ti sọ àwọn sọ̀gbọ̀n wo so àìmọye tí ń lọ páàkì ẹ̀yàn tí ò lóhùn tí ò níbi sí ni ẹlòmíràn bẹ́ẹ̀ ní ẹjẹ́ kó ti kú ẹni sọ láàyàn pé bóun ṣe wà ń dà kò fẹ́ẹ̀ sí irú páàkì ẹ̀yàn tí ò sí nínú òun tóun fi jẹ́ sínú òun kò sí ní kankan kó ti kú kò ní kò lóhùn tó ti kú ẹni tó náà bá ní ọdún lánàá tó ti pé ṣé ọlọ́run afẹ́ràn ẹ̀ ọlọ́run afẹ́ràn ìdẹ́nimúnù ìdẹ́nimúnù irú ọwọ́ ọlọ́sàn tẹ wá ní ní gan-an tí ọ̀wá sẹ́ni tó nílò jùlọ ní ẹ̀ńtẹ́ pé tó ní lọ́nà àlàní sẹ́kùn àwọn ti pọ̀ jù nílò lónìí sẹ́kùn àwọn tí wọ́n kó ṣe lànà gan. ṣùgbọ́n sọ àwọn àdánù àwọn àdánù sọ wọn ọdẹ láwọn àwọn àwọn àwọn ọmọ tí wọn fọn káàkiri nínú ìṣù ẹ̀yìn àti nínú ìṣù àbújá so tí a dá wọn ṣe ọlọ́pàá ṣọ́ra ju ìgbà burú so bukan àṣírẹ́kùlá akbar so that inú àṣírẹ́kùlá akbar na àṣírẹ́kùlá eh, akbar n tí a máa fẹnu sọ bẹ́ẹ̀ báyìí sọ ń bẹ n tí a máa fi iṣẹ́ ṣe iná ń bẹ tó jẹ́ pé pẹ̀lú máa sọ ń tọ̀ wọn tó jẹ́ pé wọ́n mà wọ́n mà pé nǹkan yẹn ṣírẹ́kù ni àbúrò ní sàlàyé so n ò sì jẹ́ ń pa òsì kàtọ́ jẹ́ so bẹ́ẹ̀ ni kìí ṣe pé àìmọ̀ kan dà mẹ́ so kìí ṣe pé bóyá kankan ṣe so ọlọ́kọ̀ ṣàníwọ̀ so àṣírkù akbar tó bá ṣẹlẹ̀ ẹ̀ma yóò àkóónú sàmù kọ́dà bí wọ́n ń pè mùsùlùmí bí ń pè é mùsùlùmí gbà kọ́dà bí ń pè ń pè gbà kọ́dà bí wọ́n lẹ́yìn náà so bẹ́ẹ̀ ni àṣírkù àṣírkù akbar òun ni ẹnu àṣọkùlá pàdé gan òun náà ni kí èèyàn èèyàn máa pe àwọn tó wà nù sàárè bàbá ni wọ́n sùn náà nù kàkàbá kàkàbá kàkàbá ó ṣoṣo kàbá àdàgbà ń tàn yìí náà ìgbà tí ń bẹ láyé gan kí ló dé ṣe fún un tọ́nà àbàbà ṣe ìwọ náà sọ tí ọlọ́run àbá ṣe fún tí bàbá ṣe sọ sọ̀kan ń tẹ́ pé ọlọ́run ò ní kọ tí bàbá ṣe tí ọba alága ti ṣe fún ọlẹ́yìn ọlọ́run ọlọ́run ní òṣìṣẹ́ náà bẹ́ẹ̀ làfà rẹ̀ bẹ́ẹ̀ ni ìjọ ń kálukú sígbà tó tún á kó tán tó yẹ pé òun gbọ́ bùkátà àdúrà rẹ̀ ló tún máa pè é ṣe ṣírkù ni ṣírkù ni bẹ́ẹ̀ ni ojú ọ̀run náà ẹnu ṣírkù náà ni pípẹ́ àmà pé ogun kan lọ́lọ́run ní àmà pé ògiri lọ́lọ́run ògiri ọlọ́run ni kíníkan ọlọ́run ni gbogbo ẹ̀sọ́ oríṣiríṣi wọ́n ṣírkù ni àkédà tí wọn àkédà wàhádà tí wọn wàhádà tó lójú kọjá wọn náà lọ kí wọn sọ pé wọn fẹ́ nìkan ṣe pé alàlẹ́ fà ọ wà sọ́là ọ dé ọ dé kó tó ga tó ga tó ṣe ọgbẹ ọ wá dé ẹni tó fún gẹ́gẹ́ kí lórí àwọn ọtíìrì kankan tó lọ tó ń fà ọmọ dáṣẹ́ máa ń ja làákà ìmú dáṣẹ́ máa ń ja làákà àwọn ẹni tí ń tẹ̀lé wọn lógun wọ́n máa ń bo làákà ìwọn mọ́lẹ̀ ẹni tí ọba ti tọ́lá ọba yóò ṣètò yóò ṣètò ẹlòmínà ẹni tí òsínà yóò tọ́lá ọba kọ́ lọ́kọ́ ṣọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà tí a bá wọn lẹ́kẹ̀ẹ́ dáwáyọ ní pétọ̀ nígbà tí wọ́n ti sọ láti máa kọ́ ó sì máa ní so ó sọ kẹ́lẹ́ náà tọ́lẹ́ lọ́run nígbà tó oní ọ̀nà ọlọ́run ni ó ti gọ́ ó ti mú so ọlọ́kọ̀ ṣàánú ó fi jẹ́pẹ́ lómìn ó mọ̀ nǹkan tí ó jẹ́ ìwọ̀ fún wa tọ́lá ní ká má ṣe àwọn máa ṣe wọ́n láwọn ti wà sọ́là kí n tọ́lá ń ṣe léèwọ̀ kí n ṣe lẹ́tọ̀ọ́ fúnra yẹn ṣírkù nípa kókòrò nípa nítorí mi yọ ẹ̀kọ́ náà sáàmù ni ọlọ́run ṣe zìnà léwọ̀ ọwọ́ sọ pé ṣe àpákan ní kéèyàn máa ṣe zìnà kọ́lá pé wọ́n máa pé haram ni àbí yóò pé ẹ̀ṣẹ̀ lá kọ́nà kan ṣọ̀rọ̀ nígbà gbogbo mùsùlùmí ǹgbọ́n kí wọ́n sọ pé tọ́ fóun torókó òun ti dé nìkan tí ẹ̀kọ́ lọ́run yóò tọ́ wọ́n sọ pé tọ́ ó ti pẹ̀lú ọlọ́run bá ní rọ́ọ̀nù anábì sọ pé sọ́nà sọ̀tọ́ náà wọ́n ní kò tọ́ wọ́n tọ́ ó ti pa anábì náà nù sọ̀tọ́ kí ni kí ni túmọ̀ ẹ̀ ó ti di kèfèrí ó tọ́ ti di kèfèrí bẹ́ẹ̀ náà láti mú un náà bẹ́ẹ̀ náà ni ìgbọ́yàn odò olóǹkan tí wọ́n jọ tí wọ́n bá yí náà ló ń fà tẹ́bá wà lọ tẹ́bá wà bọ̀ náà ẹ ẹ ṣe pé agreement ti ń bẹ láàrin àwọn ìṣètò ń lò òun tòun náà fẹ́ rẹ̀ ọ̀nà tó ti bẹ̀ sí tiẹ̀ ni. kírun tó kọ́ mọ́nà kírun lámọ́sáàbí wà lálẹ́lẹ́ wọn làwọn kiri máa kà kírun rọ́ọ̀ tiẹ̀ wà nù. Ah, ànábì sọlọ sọ̀rọ̀ tọ́nà ṣe kí ni tọ́nà sọ àkùrán ẹ̀fọn tọ́nà ránṣẹ́ sí wa tí ẹ bá yẹ kí wọ́n lọ ṣe ọmọ mẹ́rin náà nàbì ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ ọmọ mẹ́rin náà ṣe láyé lọ́dọ̀ ọmọ tí wọ́n ti ṣe nínú oṣù ọ̀gbẹ́lẹ̀ káìdà tí ń jẹ́ oṣù kọkànlá náà oṣù ojú ọ̀rọ̀ hajj kan náà wọ́n ṣe tí wọ́n ṣe jẹ́ pé wọ́n fi dájọ́ rẹ̀ fún àyànmọ́ sọ́lọ́lọ́ ọ̀kẹ́ ṣùgbọ́n ọ̀làlẹ̀ títà náà bí ìbọn náà ti ṣe wọn tí wọn sọ pé àwọn kí n táwọn bá dáhùn tí wọn bá tí wọn bá jòkó nílé tí wọn ní àwọn ti kí n táwọn máa ta kò sẹ́ni tí ó sọ pé rákò rí bẹ́ẹ̀ àbí ọ̀dọ́ ọlọ́wọ̀n sọ àwọn anábì tọ́lọ́ ọlọ́wọ̀n sọ wọn lóko kò sọ wọn lẹ́lẹ́tàn kọ́dà tí ìrún bá ti wọlé tẹ́lẹ̀ bá wà lọ́dọ̀ àwọn fámìlì wọn sọ́lọ́lọ́ sọ́run ní yàrá ní ọjọ́ wọn dìde ní bí ìgbà tí wọn mẹ́ni kankan ní bí ìyàwó wọn nà náà ṣàtúnṣe fún wa yóò sọ ní pẹ̀lú ẹni pé after that máa jọkọ́ àtúmọ̀ sọ̀rọ̀ pẹ̀lú family ẹni wọn kọ́ ìpínlẹ̀ sọ̀kọ́ àti sọ̀kọ́ àlọ́fíò ìná dé ọ̀sọ̀ tó lọ́kùnrin ọ̀ jẹ́dẹ́ kọ́ lọ́kìrùn. so so that àwọn àwọn kan sọ pé ah láti ẹ bá ara kiri máa àwọn ọmọdé kírun wọn fẹẹ wọn sọ pé sọ̀rọ̀ láti gbé ọ̀kẹ́ nígbà wọn kan má. so níbi òtún ọmọ àgbà sọ̀rọ̀ nígbà tó wà mẹ́ẹ̀dínlẹ̀ ìwọ́n náà máa kírun mọ́ká àwọn náà máa kírun mọ́ká ah, sọ̀rọ̀ ọlọ́run ọ̀sánù ọ̀rọ̀ tọ́nà bí bá ń sọ́fẹ́ tọ́lọ́ dọ́nà ọ̀pọ̀lọ́run dákun jẹ́ kí n bára mi mọ́ká ọlọ́run lè ṣe lẹ́yìn mọ̀júgbà ṣùgbọ́n odorú kan bá ń gan ọlọ́run kó wáyé torí pé kí á mọ̀ sọ pé a fẹ́ fi ju ànábì káyé irọ́ wà náà ni tó ń ti bẹ́ẹ̀ lódún káwọn ọ̀sẹ̀lẹ̀ àwọn tó ń parọ́ náà ni irọ́ tí inú tí ọ̀bá inú wà ọlọ́run kírun yẹn sọ ọgbọ́n àrùn sójú yẹn sọ ọgbọ́n àrùn sójú ẹlòmíì wọ́n lè lè sójú lòótọ́ wọ́n lè lè sójú tẹ́ pé àwọn rèébí ìgbà tẹ́ pé wọ́n rí bí kíní kàába irọ́ ní gbogbo ẹ̀ tọ́ba ti sọ pé tọ́ba ti rí bí tọ́ba ti rí nǹkan tọ́ba rí bẹ́ẹ̀ ìwọ́n máa ké kọ́ra àwọn sì kùrùsí lásán lọ máa ń hàn ó lè pé ò nídìí kankan ntọ́ba wọn kúrò àná kan àkàrà máa kà wọ́n gbọ́ sí ẹni kò ní rí dápa kò ní rí nǹkan ṣe. so ẹ wúrọ irọ́ ẹjọ́ wà á pé kíní òun ti kírun maka wọn láti wá pé wà lẹ́yìn so obìnrin yìí ó ti ní seventeen thousand iṣẹ́ táwọn kan ní pé iṣẹ́ táwọn kan náà bẹ̀rẹ̀ ṣe wọn náà ní àwọn tó náà bẹ̀rẹ̀ ṣe iṣu àdìjà mi nígbà tí gbàdọ̀ ọ̀tẹ̀ náà nìyí. so ẹlòmíràn sì rẹ yóò kàn jòkó náà ni ẹ kírun àwọn bá ń bẹ wọn ṣe obìnrin àwọn ṣe kíní náà sọ kò sí ẹgbẹ́ lọ́sọ̀rọ̀ ló fi jẹ́ pé àwọn ẹja máa ń nírú òrí báwọn wọ́n máa ń takò làákàyè nítorí takò làákàyè máa ń ṣe gẹ́gẹ́ ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n wọn ni wọ́n máa ń sọ pé wọ́n ní sẹ́rí àwọn falasifa alfalasifa àwọn tí wọ́n pè ní philosophy philosopher yìí wọ́n ní ìhàrìbó náà nùkúl àwọn máa ọ̀rọ̀ táwọn máa sọ tẹ́ máa ṣe máa ń takò ọ̀rọ̀ ọlọ́run ọba àtọ̀ ànábì náà kọ́ sọ́ndẹ̀ so wọ́n lè máa níbi láì ṣèwà ọlẹ́ àìṣèwà ti pẹ́ pé ó sì máa bẹ̀rẹ̀ ọdún kò ní parẹ́ àkọ́ṣẹ́rẹ́kù kan náà ṣùgbọ́n wọ́n ní almutasawwifa shuyukh turuq àwọn sheikh tọ̀ríkà tọ̀ríkà tọ̀ríkà àwọn àwọn nítorí yuharibuna al-uqul àwọn máa ń tẹ́ ń ta tí máa bá lákàyè rẹ̀ ní tẹ́ta kò lákàyè náà nù sọ. so lọ́pọ̀lọpọ̀ wọn ẹlòmíín gbẹ́tẹ́ ọ̀sẹ̀dẹ̀ o so tiye torí mo rí bákan náà lódòdó dé mo rí bákan so tiye ẹ̀ẹ́n ọ̀dọ́ àti ń ṣe wọ́n sì pọ̀ náà lọ́kèsè obìnrin náà tọ́lá àwọn tó mú kí ní ẹlẹ́sìn bẹ̀ ó ti yẹ tí wọn kọjá àlọ́ wọn sọ ibẹ̀ tí wọ́n ti pé kò sí jẹ́ kò sí ti jẹ́ nínú sọ̀rọ̀ ti jẹ́ sófin náà sìn so ti yẹ ó ti ń jẹ́ kí ni sófin náà sìn kò sínú má jẹun pé kí kò ṣe islam kí kò ṣe kó tó ṣe islam àti kò tán tó bá ń wá kó kọ́má ṣe ọgbà bọ́ bá ti ni kò rẹ́fù máa ga nígbà wọn gbà táwọn kan ti dálẹ̀ tí wọ́n ti ń ṣe òrí bákan náà àwọn mẹ́mu lẹ́sìn wọ́n ṣe pé kí ni àwọn ìráyé sá wọ́n ṣe obi àkàkà báwọn báwọn lódodo wọ́n jẹ́ kí wọ́n sì ń kéré sí àwọn ajá ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà kí ni tó jẹ́ tuntun ntọ́ da tó wà ń bẹ́ẹ̀ táà ò ṣe sọ̀rọ̀ sàn táà nẹ́bí ti gbé wá ọba fẹ́ fẹ́ ráyé sá ànábì kò sẹ́ni tó ráyé sá tó sọ̀rọ̀ sọ̀rọ̀ babalẹ́kọ̀ ní ayọ́kàn òṣèǹtàlẹ̀ ẹ̀kúnṣà nàbí sọ̀rọ̀sọ̀rọ̀ kírẹ́tẹ̀ pé ń súnà kírẹ́tẹ̀ ẹ̀zọ́ súnà kírẹ́tẹ̀ tẹ̀lá kírẹ́tẹ̀ kíráìmà nàbí sọ̀rọ̀sọ̀rọ̀. ìlànà àyàn máìnì kan yóò ti ní bílẹ̀ kan tí ó ti ní pẹ̀lú ntọ̀. ó sì lọ́nà kan ti ní kọjá àlà kò sí bó ti ní tíà kó ṣe kíni kó tíà kó ṣe kí balance yóò lọ́nà kan ṣe kíni ti ní kọjá àlà. tó ntọ́kàn wà náà ni pé súnà súnà súnà tìtẹ̀lá náà nàbí tẹ̀lá nàbí tọ́nà fẹ́fẹ́ tọ́ wọ́n fi máa sọ pé bí àwọn tó jẹ́ mọ̀lẹ́dẹ́ àti àwọn tẹ̀lá àwọn ṣòyẹ́ kò tó lókè yẹn bí wọ́n ti máa ń jẹ́ lọ́dọ̀ wọn wọ́n máa ń sọ pé ìwọ náà nínú tí wọ́n máa sọ pé sọ́ọ̀rì ọ wà níwájú wọn gẹ́gẹ́ bí òkú sì wà níwájú ẹni tí ń wẹ̀ ṣé ẹ̀ máa túmọ̀ ẹ̀ wọ́n wà níwájú yẹn bókò sì wà níwájú ẹni tí ń wẹ̀ ìtumọ̀ ẹni pé kí ṣe kí ó ẹ́ ọ àbọ̀rọ̀ gidi máa ronú tọ́ba ní lápẹ̀jú yẹn ti lọ dé orí mọ́sáàsì amásátọ́ dayé ọlọ́run kí ó ṣẹlẹ̀ rẹ̀ ń sọ́kọ̀ kó sọ̀rọ̀ kan dáadáa fún wa ọmọ tí wọ́n mẹ́sì máa ń mẹ́tẹ́ nẹ̀ kọ́nà ọmọ ara fi wọ́n yìí wọ́n wa àti tó kálukú wa náà tó sọ ọ̀dẹ̀ tó nírẹ̀ so kọ́nà kọ́ sọ̀rọ̀ kan dáadáa kó dé lọ tí wọ́n ṣe kọjá tó tọ́ lọ́wọ́n tó kálukú wa náà kó sì balẹ̀ sọ kálukú. wọ́n sọ pé sọ̀rọ̀ àwọn ọ̀pọ̀ tó wà ní kìnnì lápẹ̀jú yìí ó sàpàrọ̀ kan sọ̀dẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ gbé ìgbà tó kó wà níwájú kìnnì láti ká alábọ̀ tó ṣe kúmọ̀ ó lè dìgbà jáde lórí kárí ọ̀sọ̀ bí wọ́n ṣe máa ń ṣe pẹ̀lú àwọn ìtúntẹ̀lẹ̀ yìí kọ́dà ẹlòmíì ó lè máa tọ́yàwó ìyàwó òun sì náà àlùbáríkà ni ẹni tí wọ́n fi dáná títí ẹ bá débẹ̀ wọn ni o wọ́n ní ṣe kù ọlọ́mọdé alápàṣà ni ọlọ́mọdé asọ̀rọ̀ so ashirkul akbar yóò tóbi á ní mílíọ̀n tí a bá ti bá súnmọ́ ẹbọ tó tóbi tóbi ìmọ̀ yóò hàn kó mùsùlùmí kódà bí ń tọ̀hún pẹ̀lẹ́ mùsùlùmí á ń pẹ́ mùsùlùmí. káwá àgbẹ̀lẹ̀ tẹ kẹ́ àbọ̀ ẹ̀sìn sáà bára ti kẹ́ wáyé tá à ń pẹ̀lú lórí ká má jọ bọ́ torí tá a lè pa bẹ́ jẹ́ àbí tó lè pa àpá jẹ́. ká ní lẹ́mi pé ká ká má tẹ̀tẹ̀ sàn bọ́ kákan wá di pé eh, akànrí wa mùsùlùmí tẹ́ pé islam ti kó lára wa. so ṣẹ́ra kejì nínú ẹ̀bà òun náà ni ashirkul asgar ashirkul asgar òun ni máa kára mọ̀ náà fi hàn lè má padà ọ̀tà lè má padà ọ̀kà mi lè tàfé. ní tẹ́gbẹ́ tó bá ti wà lára yẹn tàfé nìyẹn pé mọ́ lápèjúwe kárí mi kọ́lọ̀ fọ́ṣọ́ àmì kárí mi ní tí máa ṣe torítọ́ èèyàn ṣe wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ àná ọkẹ́ o ó máa kí ọṣẹ obìnrin ọ̀sìnbọ̀ wá pé ó ti fi táyé sí i tó tọ́ láwọn ọba wọ́n á tọ́lú kí wọ́n fi fún lọ́wọ́ àbí tọ́lú kí wọ́n fi pé òun rẹ̀ dùn kí ni ọlọ́run sọ wọn bẹ́ẹ̀ ó tó wá dáhùn wa o òun tó ṣe ń dára fún wa wọ́n jẹ́ ṣe ká máa fi ojú rẹ̀ ẹni tó yàtọ̀ sí ọ. so ríyá ni kárí mi ni bẹ́ẹ̀ ni ìrún kíkí tí wọ́n kí kárí mi bẹ́ẹ̀ ni olóṣèlú àmọ́ ṣe tọ́tọ́ náà bá kọ́ sẹ́ńtẹ̀ pé kárí mi àbí torí pé kí wọ́n fi lè gbọ́ kó náà ṣe kaba yìí àníyàn náà fi jẹ́ pé èèyàn méjì lè máa ṣe nǹkan kan náà tí wọ́n pè kankan náà wọ́n jọ máa ṣe ṣùgbọ́n ìyàtọ̀ sí ìbẹ̀rẹ̀ àwọn méjèèjì gbé sánà sílẹ̀ látara àníyàn eléyìí wọ́n gbà tiẹ̀ eléyìí wọ́n gbà tiẹ̀ torí àníyàn eléyìí àníyàn tó dáa tó ní ó lè sọ tiẹ̀ di ńláńlá ẹ̀sán tí ó gbà lọ́wọ́ ọlọ́run ti fẹ́rẹ̀ ìlọ eléyìí so àríyá nínú àwọn ya ìbákẹ́kẹ́ ni bẹ́ẹ̀ ni náà so anábì sọ pé sallallahu alaihi wasallam inú tó máa ń dàrú fún wa jù tó ń dàrú fún wa jù ó ní àná ìbákẹ́kẹ́ àwọn bẹ̀rẹ̀ pé kí ni jẹ́ sọ pé sallallahu alaihi wasallam àwọn náà ni ríyá ni ah, sẹ́mi sallallahu alaihi wasallam kékeré yẹn mi tó léwu dé ó ju àwúrẹ̀bẹ̀ lọ àwúrẹ̀bẹ̀ kòkòrò tí ó dúdú ṣe hàn pé tí ọba sí pé nù tí ọba tí ọba pé nù tí ọba wà lálẹ́ èèyàn lè rí àbí ànábì ni àwòrán ẹ̀bẹ̀ yẹn tó tún wà lókùnkùn ó tún wà lórí àpáta dúdú ṣé a lè fura pé nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ànábì níbi ẹbọ kékeré yẹn ṣe rí nù ẹ̀yẹn kárí nù bó ṣe rí nù èèyàn lè máa ṣe nǹkan tó yẹ pé á ah, kan tó tó ìbádá tí wọ́n fi ń ládá lọ́ba tí ọba ti kárí nìwọ̀ ọ̀dọ́ lè má ṣàkíyèsí ti kárí mọ́sì fi wọ̀ bẹ́ẹ̀ ó lè bẹ̀rẹ̀ pẹ̀lú àníyàn dáadáa kan ó lè di kẹ́mì wọn lọ́wọ́ àwọn èèyàn sọ di kẹ́mì wọn lọ́wọ́ wọ́n lè máa yìn wọ́n lè máa ṣe ọjọ́ ìṣẹ̀ṣẹ̀ wọ́n ti kíkẹ́ máa yìn kẹ́rọ ọmọ kẹ́rọ ọmọ bàyàn kẹ́rọ ọmọ bàyàn tí wọ́n lè máa tọrọ àforíjì kí wọ́n sì máa di kíkà níyàn máa dàrú mẹ́rin lọ́wọ́ bẹ́ẹ̀ ni tí wọ́n bá ti ń rówó tí wọ́n bá ń rí níbi tí wọ́n ṣe fún yàn tí wọ́n fi ń jẹ́ sọ́nà ọba kí wọ́n máa di kọ́dà bẹ́ẹ̀ náà ni ká gbọ́ ìtumọ̀ yẹn náà gan-an náà kí wọ́n ah, fi gbọ́ pé yẹn náà ṣe nǹkan báyìí yẹn náà ṣe nǹkan báyìí Ànábì sọ pé sọ́lọ́lọ́ ọ̀tọ̀ máa ń sá máa lọ bìhí nínú sẹ́mọ̀ Bukhari. Ẹn tó bá ṣe nǹkan tó tẹ́kàn ìpìlẹ̀ dọ́pọ̀ náà ṣe, nǹkan tí àwọn ṣe táwọn ti ń gbà ládọ́ lọ́dọ̀ ọ̀bà, ẹ̀sán tí ò ní náà ní ọ̀nà kọ́ṣọ́ wọn bẹ́ẹ̀. Ìdájọ́ ẹ̀dọ́ kékeré wa ni pé tí ẹ ti kárí mi iṣẹ́ tí àwọn bá ti ṣe kárí mi ń bẹ̀. Òun èyí àyànkó ní ẹ̀sìn, iná yóò bá sẹ́wọ̀n jẹ. Kì í ṣe ojú ọ̀sẹ̀ gan-an. Tí àwọn abalápẹ̀jù èèyàn kí lójúmọ́, tí wákàtí márùn-ún èèyàn níbi tí kárìmì ti wá ń wọ̀rọ̀ yẹn ní àsùbá tó kí sọ̀rọ̀ tó fàájì lọ́nà kọ̀ṣọ́ wa sọ̀rọ̀ tó fàájì ọjọ́ kò ní ṣe kí ni kì ní ńlá dẹ̀ bìjú tí ọba ti débi tí ọba ti ṣe tí kárí tí ọba ní ká tí ọba ti kárí mi níbi àwọn yòókù pẹ̀lú ògùn ọlọ́run ìrìn lálàáfíà ọmọ ẹ̀bẹ́ náà fọlọ́n dàlùkù. bọ́bá ìtàn wọ mímọ́ bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ ni ó dùn yìí èyíkéyìí ìbádà tá a bá ń ṣe tí kárí ọba ti wọ ó ti ba èyí ti kíni tí kálíńdọ̀ tó bá ti wọ ọba àjẹ ńlá kan ṣọ̀rọ̀ àbí tí èèyàn bá ṣe nítorí pé kí wọ́n fi gbọ́ ẹ̀sán kí wọ́n fi gbọ́ náà nìkan ní ọ̀nà níbi iṣẹ́ tí ó bá wọ̀ ọ̀nà kan ṣọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀yà yẹn kúrò ní ẹ̀sìn kò sí ní ba iṣẹ́ nìjẹ́ tí ọba dé bẹ́ẹ̀ nínú rẹ̀ nínú ẹgbẹ́ kékeré náà ni kí wọ́n sọ pé tọ́nà bá fẹ́ àti tí wọ́n náà bá fẹ́ sábà jẹ́ fẹ́ pé àbí tílágá náà bá fẹ́ á sọ pé tọ́lọ́run bá fẹ́ lẹ́yìn náà tílágá náà bá fẹ́ àbí tílágá náà bá fẹ́ lẹ́yìn ìgbà tọ́lọ́run bá ti fẹ́ ṣé máa pé sẹ́dígẹ́tì ànábì sọ fẹ́ nìkan tó sọ́lọ́ lọ sọ́nà àgbà tó sọ pé máa ṣe aláwọ̀ ṣe tọ́lá bá fẹ́ àti tí wà nábì bá fẹ́ àti pé àjálta ní lílá ìní dán kúrò máa ṣe aláwọ̀ wáhdà sọ́lọ́. so so anabi sọ pé ńgbà sọ pé tọ́wọ́ bá tẹ àti tí ọ̀nà anabi bá tẹ anabi ní sọ́ọ̀sì wọn di orogún ọlọ́run sọ́kọ́tà àwọn nǹkan bá fẹ́ tí a fẹ́ kan sí ọ̀ṣẹ̀ ṣe ní tọ́nà ọba tọ́nà ọba fẹ́ kan tó ń ṣe ṣèbí ní mọ̀lá tí kò pẹ́ mọ̀ sí à. علم الكتابة مولانا مشيئته وخلقه وهو إيجاده وتكوينه إنه مراتب القدر مراتب القدر من الأول

kọ́lọ̀n kọ́lọ̀n kọ́sọ̀ àtẹ̀gbọ́n ńlá àtẹ̀wọ́n kékeré kọ́lọ̀n kọ́sọ̀ ọ̀dọ́ mùsùlùmí o so that káwọn abẹ́rẹ́kẹ́ agbègbè ọdún táwa máa sọ ká máa sọ nígbà tí òní takọ àkídà wa níta ká béèrè ntí tá a bá sọ àbí ṣe tá a bá jí káyọ̀ tí máa gbà tá a máa sọ kí ni ra bẹ́ẹ̀ kí ni ra bẹ́ẹ̀ kí ah. téèyàn mà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pa ẹ̀sìn àlá àlàáfíà àlá téèyàn mà tẹ́lẹ̀ tí dókítà tó máa ṣe ẹ̀tọ́ ṣe kí ní tọ́lẹ̀ mẹ́díkù tó tọ́nu ọ̀sẹ̀ tó bá sọ fún yẹn kí ni wọ́n ṣe èdè yóò dúpẹ́ fún alẹ́ á sì máa wá sàánà lẹ́yìn á sì máa gbìyànjú àti ṣe kí ni bílẹ̀ ayọ̀ alálàáfíà á sì rẹ́ sin náà balọ̀nà tẹ́ pé á sì lálàáfíà. àwọn àfáà tàbí àwọn onímọ̀ tàbí àwọn onímọ̀ ṣẹ̀ríà àwọn jẹ́ dókítà ẹ̀mí àwọn medical doctor àwọn jẹ́ doctor kìíní doctor ara a sì máa gbọ́rọ̀ sí doctor ara lẹ́nu tí a ti gbọ́rọ̀ sí doctor ẹ̀mí lẹ́nu tí ọba sẹ́ni mọ́ sára lè wúlò lò. so àwọn ọ̀rọ̀ míì bẹ́tà àmọ́ sọ jẹ́ kókò ṣe ọlọ́mọ náà ní pàṣán-pàṣán kámánà pàṣán kíni wọ́n ti ń pè pàṣán díadíadíẹ ẹ́ pàṣán díadíà so kò sí ń jẹ́ bẹ́ẹ̀.

ọlọ́mọdé àrídàmú o kọ́dà gan alámọ́dàmú wa bó ṣe pé kò sí tọ́takọta ayé ìdílé ṣùgbọ́n ládàbí ọ̀tún tó bẹ̀rẹ̀ ọlọ́mọdé àrídàmú o ọlọ́mọdé àríwá aláwọ̀ ọlọ́tọ̀ sí ọlọ́mọ wa aláwọ̀ ọlọ́mọdàmú wa náà wàá sẹ́kọ́ ọlọ́mọdàmú wa ọlọ́mọ wa aláwọ̀ kò sí tọ́takọta ayé ìdílé ṣùgbọ́n ládàbí ọ̀tún kò sí tó mẹ́ẹ̀dá kò sí tó bí kí wọ́n sọ pé ọlọ́run mọ́jà àrídàmú o ọlọ́mọdé àríwá aláwọ̀ so

sọ́tfà sọ́tfà àwọn pẹ̀lú nǹkan báwọn bóyá wọn lọ òkè ọ̀nà kí tó sọ́tfà tán nínú ìdílé bá pẹ̀sùn tó bá ṣùgbọ́n ṣùgbọ́n nínú àkídà ọba ṣá alá ńlá kí tòhù ọlọ́run kì í pàdé ẹ̀ tọ́nà ọba fẹ́ ní pàdé ẹ̀ ẹ̀ńtọ́ pàdé lẹ́yìn tó ọ̀rọ̀ kan ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ni màmá tàṣà ọ̀nà ilá ẹ̀yìn ẹ̀ṣẹ̀ aláhùrọ̀bùlà alámìn gbogbo ibi tí gbogbo tàbá lè dé níbi ọ̀rọ̀ ayé níbi odò tọ́nà bá ti kẹwa tó tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn fún wa ká máa fara balẹ̀ tí wọ́n bá ti ń ṣe nǹkan bọ̀ tí wọ́n bá pé bá látúnṣe tí wọ́n bá tún wá ṣe ká má jọra lójú torí pé kí ẹ̀sùn kánàlà kò sígbà kan kò sígbà tí òdodo kọjá yìí àbí tí a kọjá òdodo àbí tí a kọjá so ìmọ̀jú ọkọ̀ wa lọ òdodo kọjá ọjọ́ kọ̀ọ̀kan wa lọ ẹni tí sì kọ́tà yìí bọ̀ báyìí báyìí náà ẹ̀rẹ́ yìí rán àná báyìí báyìí náà sọ ẹ̀rí mi báyìí rárá kọ́ pátì kódà àlù àlá tó máa ń sọ̀rọ̀ alábọ̀ pé pé èèyàn bá ti fọdú ibi tí wọ́n ti máa ń bẹ̀rẹ̀ sí ní san owó nì èèyàn ti di di fifty years sixty years àwọn ọmọ tó yẹ pé twenty years even ten years wọ́n á ṣàlàyé fún fún gbà á pé tí wọ́n bá fẹ́ fọ ọwọ́ lẹ́yìn ojú àti bí náà lẹ́yìn tí wọ́n ń gbé Abuja ẹ̀jẹ̀ kọ́ àlọ́ àlá nì tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn kan nínà kí hàn sí náà bó ṣe kẹ́hìn tí wọ́n bá sọ pé bí wọ́n ṣe ń to sọ́ọ̀pù ní ní ọmọdé kí wọ́n ká dà bẹ́ẹ̀ ká ti sọ bí wọ́n ṣe ká ti sọ ká mọ̀ jọra lójú káwọn ìpè àwọn èmi ní ọ̀tàn àgbẹ̀ tí wọ́n ní mọ sọ́bùtò ṣe bí àyè mọ́tò náà gbọ́ pé kí wọ́n ṣe ń tò ní. so that ó dùn ká bá ẹ̀sìn ẹ̀sìn pẹ̀lú òmàní kéṣe pẹ̀lú ọgbẹ́rí kéṣe pẹ̀lú òpó ìwọ náà wọ kò tó ń kálukú bá wà pẹ́ẹ́lú tó ń kálukú bá wà ṣé sùhánà láìláì ẹnìkan lè máa sọ nǹkan tó yàtọ̀ sí tí ó kọ́ àbí tó jẹ́ pé ọ̀dọ̀ ẹni tó jẹ́ láìsí nǹkan ẹ̀kọ́ ṣe ń bẹ̀ tí ọ̀nà àkọ́ńtò àwọn sọ̀rọ̀ kù sọ. ẹ̀sán náà bá jù bẹ́ẹ̀ lọ ká sọ̀rọ̀ afẹ́sẹ̀ ká sọ̀rọ̀ alẹ́ fẹ́sẹ̀ ọlọ́wọ́ ọba ká sọ̀rọ̀ alẹ́ fẹ́sẹ̀ ọlọ́wọ́ ọba ohun tá a bá jẹ́ ìlàyé lọ́mọ ìlàyé lọ́mọ ntí jíjẹ́ ní tá a bá jẹ́ fi wúlò ní pé ká fẹsẹ̀ kun ẹsẹ̀sìn bí pẹ̀lú ẹ̀rọ ẹsẹ̀sìn pẹ̀lú òfẹ́ ẹnu ẹ̀yìn lọ sí pẹ̀lú àkídàkákídà àti kákídà yẹn ọ̀ dáa lájọ kan yẹn ọ̀ dáa kí wọ́n sẹ̀sìn bá níbi ṣe ṣe sallallahu alaihi wasallam ni wọ́n fi ṣe kí ni ni wọ́n fi rí àbọ̀jẹ́ fọ́lọ̀ so àjàdúgbà ti torí àkókò ọ̀nà àbọ̀lọ̀ tó nínú tí ọlọ́run bá ní kí adúsọ́tọ́ bá tọ́lá àbọ̀n wọn kò jẹ́jẹ́ tó ti tẹ̀lé kan kó sì bẹ̀rẹ̀ sùn wá tí wọ́n bá jẹ́ àṣìṣe àṣìṣọ ní ti aṣọ ọ̀kan kò fẹ́ẹ́ jù ní kò fẹ́ẹ́ jù ní o ọ̀nà kọ́ máa ti kàjọ ra lójú ọ̀nà kọ́ jẹ́ kí akéda ọ̀dà jọ́kà àwọn ọ̀dà jẹ́ kí tàhídì wọn pé o ó jẹ́ ká pẹ́rẹ́ sí kó ṣe máa tẹ̀lé tàn níbẹ̀rẹ̀ sọ́lọ́lọ́sàn nínú àwọn fún wa nínú kátàwà máa ṣe ní kọ́kọ́ lọ́kànkan kọ́lá tẹ mọ́rọ̀ ìgbésí ayé wa ọ̀nà kọ́ ṣe ọ̀nà kọ́dọ̀ tiwa ọ̀nà kọ́ mú wa dùn. ọ̀dàdọ̀ ló ń ṣe ẹni kọ́ ṣe máa bí ìjókòó lásìkò ní ṣàlàtàrà àti ìbéèrè question kọ́nà kó sí lọ́nà. جزاكم خيرا أحسن الله إليكم وأكثر منا أمثالكم يا مكتا فالله بارك الله Thank you.

na ìkan náà wọn níbi wọn nílé ìgbé ìjẹ pípẹ́ tàwọn sí ọ̀nà pàtàkì lọ sí ẹ̀bà ìjẹ́ a lè rí ìpẹ̀lẹ̀ nínú grab àti sọ́nà àti àwọn olópin tàwọn sí ìgbà ẹ̀yìn àwọn ìgbà wọn náà ṣẹlẹ̀ àkàndé lọ́sọ̀rọ̀ sọ́nà wọn lọ́sọ̀rọ̀ sọ́nà wọn lọ́sọ̀rọ̀ nínú àwọn tí àwọn ọ̀nà ìṣọ́ṣíwájú ṣe ṣe ẹ̀rọ ẹ̀rọ kékeré àwọn ọ̀nà فنسأل الله سبحانه وتعالى الشيخ الشيخ الإسلام الشيخ محمد بن عبد الوهاب رحمه الله أنا كنت سؤال عن التعبير ما في شهادة الشيخ الإسلام في جامعة الإسلام في الجيل سورة تعقيد المعرفة الإسلام سورة تعقيد الطلبة الإسلام الشيخ الإسلام في جامعة الإسلام تعقيد التعقيد الفاصل والمعرفة من كذا فأنا كسان بدي سدان وكما تعطيني شيء لما أتى الشيء الشيء أنا بدرس ما كان في شيء تقول أنا سوسيتي so أرى وقتين باستقراء قالوا استقراء سواء الاستقراء عندنا أيضا كنت نعطي استقراء so كنت أغيب الرجال فوق من مدى تعب سوسيتي so ترى سلام عليكم ما بدي ẹgbẹ̀ta ni kò jù bẹ́ẹ̀ nù lọ tí wọ́n bẹ tíṣà tó bá ń kẹ̀lé wa láti tẹ̀kọ́ tó lè débi yóò dá ẹ̀kọ́ tó ń lẹ́nu tó rí ọ̀nà ìfẹ́ mi tí wọ́n lè fi kún àtàṣù mẹ́ta ẹ̀dá kan sọ láti lè débi òkúrò so àbíkà ní tábà pé ìpè kan kò rí bẹ́ẹ̀ so bọ̀ nínú àwọn ẹ̀rí ta sí ní àwọn kàtà ṣoṣo wájú ẹ̀rí ti wá ń bẹ́ wọ́n kàtà rí fún àṣùpá àti ìfọ̀gbẹ́ ẹ̀fọn àṣùpá àti ọ̀rọ̀ so so that eh, bẹ́ẹ̀ دائما تعمل هي عرفنا نفسها شو الزوال عن نوع الإنسان في المعقول آه، ما تطلع شموات يقولون لا أنا ما في إقرار أنا مش بيكونش إقرار فأنا أنا بس لأن جانب بس كده أعمل بس أعمل يجيب من طلع الدعاء فأنا أنا من دعوة في إنترا تلاقي أنت عبان شو دولة تعقيد نعم يعني تعقيد الوضعية شو ده نعم تعقيد الوضعية قل إن صلاتي ونسكي ومحيا ومات لله رب العالمين so so that أنا ليه قالوا ليه قالوا وطاع okay إياك نعبد وإياك نستعين وعلى الله قد قال وعلى الله قد توكل المؤمنون وعلى الله قد توكل إن كنتم مؤمنين التوكل عبادة so that أنا ليه قال ثم أنا ليه قال so okay احسن استقاء دل على ذلك نعم جزاكم الله خيرا kí ọlọ́run bá nífẹ̀ẹ́ rà kó má tẹ́lẹ̀ jẹ́ ká gbọ́ ní ìlú yẹn ìbá wa sọ̀rọ̀ nínú àwọn ọkọ̀ tí yẹn bá wa sọ ta tàwa sí náà wà níta ẹ̀ ní bá wa sọ nípa ìjọta tàwọn ọkọ̀ tó ń jẹ bẹ́ẹ̀. náà ǹjẹ́ tí èèyàn kan bá lórí fún èèyàn bóyá tí ẹ̀ ti sọ pé kí èèyàn kan kó sí ìkan káwọn kan yọ jáde bẹ́ẹ̀ ṣé èèyàn lè máa sọ pé àfẹni ló gbà mí lálẹ́ ló gbà mí sílẹ̀ tó rẹ̀ fi pé èèyàn máa ta ìkó sí ìjẹ̀bọ̀. ẹ في شرع الفن أنا كانوا أنا نجينا نعمل في شرع الفن كتامن نقول عن جسا بين فكرة كورين كتير سيران فاي عندك كذا شرع الفن يبكي أجل شرع يبكي أو كوري دابو níbi àgbo tí wọ́n fẹ́ ṣe àbí tó ṣe àbí táwọn ìṣọ́ra àbí dàgbà fún ẹ̀sán ẹ̀ náà ìkíni kejì ọlọ́run lo ẹ̀dá kan wọ́n sábà di ẹ̀dá mi so ọlọ́run bá ní ọkọ̀ dúpẹ́ so mo dúpẹ́ fún ọtí láti dúpẹ́ àwọn dúpẹ́ fún ọlọ́run lẹ́yìn náà mo dúpẹ́ fún so ọlọ́run sọ pé ọ̀nà láti kún ẹ̀ka sí ẹni máa bọ̀ wáyé gbogbo yìí pé ìdè kan pé ọ̀kan pé á ọlọ́run bá ní ó ṣe nǹkan yìí kọ́dà bí ẹgbẹ́ pé sáwà bí ìyá ti ẹ̀rọ ọlọ́run lọ lọ́rùn Fenomenal, una vez que los dos son logrados, se sabe la fuente. So, riunión ni altre fattori no, ma non c'è più. Lo sci, o non quando è, non sabe. E trovate soldi, no? So, da tempo non lo sci, in un anno interne, da che comodo, poi in rotti da buono. E un gattino di papà non. So, di cui, a uno smana, di una vita di capisma, ne ha Aisha, non c'è la fede, non c'è la persona qui. Non è una vita più somma, non lo so. Trovate già la fila, a loro, per loro, non è vero. Kalau usahakan apa itu? Ayah abdi, terlalu, ayah abdi kan, ayah abdi, terlalu. Sana lah kan malu pada tas kuli. Oh, saya dah faham. Oh, sedukah kau ngai? Terlalu, sana ada sana ada kan ada. Kalau ada kuya, terlalu belum ada, oh sedukah saya ngai. Kalau ada nak betul, sedukah tu, itu dikau ni tu, sedukah benci, oh fisik sah tidak ada faham. Lalu jadi, menjadi ada apa? Ia apa? Oleh orang terdapat apa? ọ̀gá ẹni báyìí tẹ́tẹ́ sáà ìyọ́n wà dúpẹ́ fọlọ́ ọ̀gá yìí náà yẹn ṣe kíni ìyọ́n dúpẹ́ fọlọ́ ìyọ́n sì máa ní lẹ́nu náà tẹ́lẹ́yìn ọlọ́run ẹni tó jẹ́ tọ́lá ṣe lọ́dọ̀ yẹn ni ìtumọ̀ àdìsí ọ̀gá náà ní ọdún ṣọ̀tẹ́ sọ̀rọ̀ ní sọ ẹ̀sìn náà ní wọ́n ti mẹ́rẹ̀ èpè mọ́sánà ní ọmọ àlùfà bàtà yóò bàbí ẹ̀fọ́ ti dára sí ní ẹni tẹ́tẹ́ inú bíi kíni lẹ́yìn dá padà ní dáadáa fún tẹ́ẹ̀ bá ìfẹ́ mi lẹ́bi dá padà fún tẹ́ẹ̀ wá sọ pé tọ̀ ṣọ̀dá kalọ́ fẹ́ràn ní àlẹ́bi ti ṣe ẹ ti ṣe ẹ̀hìn ẹ̀dá padà tó tẹ́ tọ́tọ́ ju ẹ̀dá padà gan kẹ́bi dá padà gan fún ẹni tí ẹ sọ. lórí tẹ́lẹ̀ wá sábà fẹ́ ṣe jẹ̀dá kan lọ́wọ́ kẹ́kẹ́ ọlọ́wọ́ sí ọlọ́wọ́ sọ́rẹ́ sáré nàkẹ́rọ̀ ọlọ́wọ́ bọ́ sẹ́rẹ́ sáré à lọ́wọ́ bá sẹ́rẹ́ sáré ẹni tí wọn náà ò lérò dáadáa ọlọ́wọ́ lè ṣe fún ẹni tó lérò tó lérò ọ̀hún ṣe sọ̀rọ̀ ògèrè náà lábẹ́ ìdíkọ̀ àkóso ọ̀sán ìkíńgbẹ́nu dákẹ́ ìyẹn máa dúpẹ́ fẹ́ni tí ọlọ́wọ́ bá ń kọjá sáà bí dáadáa fún yìí lẹ́yìn ìgbà tí àwọn adúgbò ẹ̀kọ́ náà bá tán sọ̀rọ̀ yóò sì máa dá fún ọlọ́run àwọn lóṣù ṣùgbọ́n ẹni báyìí lọ jẹ́ sábàtì èèyàn sì máa ní ìmú ọmọdé kò tẹ́ kí wọ́n sọ tàn fún sábàtì kò tákò tàn fún kí wọ́n sọ. أما إذا أفادك إنسان بفائدة بفائدة من العلوم فلازم شكره أبدا فلازم شكره أبدا وقل فلان جزاه الله صالحة أفادني Daga sabi lọ́nà jẹ́fẹ́ àwọn ọgbà àmà àwọn onímọ̀ tí wọ́n kọ́ wa, sábì lọ́dọ̀ wọn jẹ́ fún wa. Àkẹ́yẹ́ká kakíra àwọn ìtọ́kọ̀ wa ń tọ́jú bí sókè sábì lọ́dọ̀ wọn jẹ́ fún wa. Aláṣẹ wọn dúpẹ́ fún ọlọ láíláí lẹ́yìn tá a máa sọ pátọ́ lọ. Aláṣẹ wọn láíláí dẹ́kun pé lẹ́yìn ọlọ́ àwọn kan tó lórí wa ní báyìí báyìí. Tí ẹ bá ṣe àwọn lẹ́yìn ọlọ́ àbá ti so àbá ti máa ní lẹ́yìn bẹ́ẹ̀. So kí wọ́n fẹ́ kàn án lẹ̀ kí wọ́n fẹ́ kàn án lẹ̀ fún ìdìbò tó mú tó lẹ̀ sotì owó tó a bá jẹ́ lónìí má dàbí ìpìlẹ̀ rẹ má dàbí kí ni ìpìlẹ̀ rẹ má dàbí ìpìlẹ̀ rẹ tọ́nà kọ́ ṣàmì so látara bẹ́ẹ̀ ntí èèyàn bá ti àpèkò ṣe ni táwọn bá ti ní agbára yàtọ̀ sí píkẹ́ àwọn alága fọ́ńtọ̀ àfihàn ọdún tọ́gọ́tọ̀ nítorí alága tí wọn bá ti sáré sáré lọ wájú táwọn bá ti jẹ́ kí wọn rẹ̀ táwọn alága rẹ̀ kí wọn ṣe é ẹn tó ṣàṣà kọ̀dà bí ẹn tó bẹ̀rẹ̀ nǹkan gbogbo bó ṣe kó lè ṣẹ̀ṣà tó ìgbẹ̀rẹ̀ ń lè kíni o ìgbẹ̀rẹ̀ ń ju ṣẹ̀ṣà lọ torí pé ọtí mọ̀ tó dà àkùdá tó wọ́n tó wọ́n dà tọ́nà tó lásìkò tọ́nà tó lásìkò tó tó dà báwọn òbí ẹni ọ̀lẹ́mọ̀ jáde àwọn tó wọ́n ti sọ́ra bí wọ́n yà kọ́ ìmọ̀lẹ́ kọ́ ọmọ fún wọn gbogbo tó kọ̀ lè ṣe fún wọn kọ́nà kọ́ Então, olha bem, toca em business. Pela hora que tinha para duro que tinha lá seu bem. Mal para mas. Vá, tosse. Então, então não vai falar aí. Até vai sair do. É, agora, agora, a gente já se você não mandou. Olha, tá, tá, tá, tá, só com só, você ainda vai para toda a vida. àwọn tó ń sọ tó ń ṣe ká máa fọ́nà àwọn ọ̀gá ọ̀nà ẹ̀sẹ̀kì káwá jẹ́ pé orí táwọn ọ̀gá ọ̀gá ọ̀nà ọ̀nà fi ń dà. sòsò dáwọ̀ ojúṣe ẹ̀fẹ́ ọ̀nà ọ̀gá ọ̀nà ṣe báwọn ti ẹ̀fẹ́ bẹ́ẹ̀ báwọn ṣe fẹ́ bẹ́ẹ̀ òṣìṣẹ́ kẹ́kọ̀ọ́ fẹ́ òṣìṣẹ́ kẹ́kọ̀ọ́ máa fẹ́ èyí lórí tọ́lá ṣe dáadáa tó tọ́lá ṣe tuntun tọ́lá kí ẹ̀mí ọmọ máa yóò tó ṣe lọ ṣùgbọ́n ọláfin so n fún jẹ́ pé so ọ̀nà kọ́ṣà ọ̀nà kọ́ṣà ọ̀nà kọ́ṣà ọ̀nà kọ́ṣà ọ̀nà pípẹ́ fún ọlọ́run bá lẹ́yìn fún ìjà ìjọba fún ọ fẹ́ràn àwọn tàbá ní tó bá wọ́n máa ní kí wọ́n ní aláwọ̀ ló ṣe fún wọn aláwọ̀ ló ṣe náà aláwọ̀ ló ṣe yẹ aláwọ̀ ló ṣe dá àwọn kan náà ṣúra. ṣé ìdí àwọn aláṣẹ àwọn aláṣẹ ẹ̀rí nínú ọ̀rọ̀ nínú àwọn àdàlẹ̀ nínú àwọn ẹ̀rí ṣọ́ọ̀lọ́ ọ̀ṣọ́ kò sí. so wọ́n kọ́ sí àná wa ẹ̀yà tó lọ́nà tó jẹ́ olóore olóore ti fún wa lẹ́yìn ọlọ́run ó nà kàní aláti máa ní ká máa lẹ́yìn rẹ̀ títí lọ láyé ká sì máa tọ́ àlékún àlékún kẹ́ àlékún kẹ́ àti ìfanimọ̀ ọ̀ṣọ́ọ̀ṣọ́ bẹ́ẹ̀ táwọn kan ṣe ìjàmbá ẹ̀rọ sùn ìjàmbá àjọ àtàwọn sàkábà ọ̀rọ̀ ìyàwó ni ọ̀rọ̀ ìyàwó ni ọ̀rọ̀ ìyàwó ni ìwọ náà sọ àwọn ọmọ ọ̀gbẹ́ ṣùgbọ́n. báàmì ni àwọn ọmọ ọ̀gbẹ́ ṣùgbọ́n wọn kò gbẹ́ fáwọn. àwọn alábẹ́ ìgbé ìgbà jẹ́ ó tọ́ àbí kò lẹ́tọ̀ọ́ kí wọ́n máa ṣe àwọn tó sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn ahàlù

láti lè jáde tó ní ọjà padà ní ọdún tí àbá tó ṣe lẹ́gbẹ̀ẹ́ tó bá tọrọ àbá ẹgbẹ́ ọlá aláǹfààní ẹgbẹ́ ọlọ́run ọgbà kò sí ẹ wọ́n sì lọ́wọ́ sí sátókè tọrọ àbá wọ́n sì lọ́wọ́ sí sátókè àwọn ọ̀rọ̀ àmọ́dé sọ́nà ọmọ àfẹ́ so láti ní àmọ́dé náà fún àwọn àmọ́dé ìjọba ká tọrọ àwọn akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ àmọ́dé pẹ̀lú orúkọ rẹ̀ tó dá tọrọ sọ́nà ọmọ ọmọ náà wọ́n

ẹ̀rí pẹ̀lú wa lọ́wọ́ lórí pé ìṣòro ìṣòro ìṣòro àwọn tó pẹ̀lú rẹ̀ ṣòṣò ìṣòro ọba ọ̀tọ̀ so ọ̀tọ̀ níbi tẹ́nì kan ti rí yàn bẹ́ẹ̀ pé lọ́nà tó lè gbé nǹkan tàn lọ́sàn ọ̀hún mà tí ó sì gbé tí ó sì ọjà tó dáná àwọn náà mo sì kà ilẹ̀ tuntun náà ọ̀rọ̀ òun wà ní kọ̀kọ́tẹ́ tó tó dojú wọn lẹ́yìn ọlọ́run kò sí tó lè mọ̀ fún àwọn òbí ẹ̀gbọ́n ìgbà tí báàkì wọn pè é ìbẹ̀rù lọ́wọ́ bá lọ́dún fún òfin àti fún òṣè padà táàbọ̀ ẹ̀wọ́ lọ́wọ́ bá fún bẹ̀rù ní kọ̀kọ̀ tó wọn lè tán báyìí lọ́tọ́ ṣe báyìí báàkì ṣe bẹ̀rẹ̀ so kí iṣẹ́ dáadáa so bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi dáadáa so ẹnu ìṣàkàtọ̀ tó tọ́ ọ̀dọ̀ bá wọn kẹta ẹ̀ nígbà tí wọ́n ṣe yí kóbi sàkàlà sọ́dọ̀ kóbi sàkàlà sọ́dọ̀ sọ́dọ̀ náà àbí ẹni tó jẹ́ mìíràn. Ṣé ẹni rí nítaàdì náà ẹ ọlọ́run lẹ́nu mẹ́rin kì í jẹ́ mẹ́rin kọ́nà tó ṣe alẹ́ mẹ́rin. Àgbà tó tọ́ bá náà fẹ́ gbà èèyàn ti dábìjọ láti ṣe kìnnì ní ìfìdí So bí wọn bá ti tẹ̀lé tọ́ náà bá ti lè sáà nàkà láti kàmílì sọ́tọ̀ ní ẹni tó hàn sí wa láti nàfẹ́ ní báyìí ṣe kìnnì ó jẹ́ mẹ́rin. Nínú tí wọ́n sì fi sọ̀tún máa ń tọ́ jẹ́ mẹ́rin ni pé wọ́n ní ẹni tí wọ́n ṣe ẹ̀tọ́ tó wà láàrin ẹ̀tọ́ lọ́wọ́ bá ó ṣe ẹ̀tọ́ tó wà láàrin àti àwọn ẹ̀dá ẹ̀dá kan orin jẹ́ dọ̀bà lẹ́yìn ẹni tó bá ṣe ẹ̀ka tó wà láàrin ẹ̀tọ́ tó wà láàrin ẹ̀tọ́ lọ́wọ́ tó ṣe ó dẹ̀ tó ṣe ẹ̀tọ́ tó wà láàrin àti ẹ̀dá lọ́wọ́ tó ń jẹ́ nìyẹn ṣe é pé ọ̀rọ̀ parí síbẹ̀ ó náà kó dára pé ètò ìyàbàṣe kó jẹ́ kó bá sínú so lọ́wọ́ àti wájú ẹ̀rọ ẹ̀mí ẹ̀rọ báwọn èèyàn lè fi àdúrà ìlànà èèyàn lè sọ pé ọ̀rẹ́ náà ní bùkátà ẹ má gbàgbé mi gbàgbá yín so èèyàn ní sọ́ndí pé ìgbà tẹ́ pé dandan tó bá ṣàdé ọyọ́ gbà wọ́n tó ti yé kò sí ní kéèyàn náà má ṣàdúrà ọkọ wa dákẹ́ tó àwọn ọ̀rẹ́ àwọn ṣe ẹ̀yìn náà kàn pé ẹ̀yìn ó súnmọ́ náà bẹ́ẹ̀ ló fẹ́ náà lọ́fẹ̀ẹ́ sí ẹ̀ náà èsì tó bá ti bẹ̀ so ẹgbẹ́ náà sọ́dọ̀ àbáwọn àbáwọn ti sọ́ lọ́wọ́ sọ tí wọ́n ní kánú lè ro ẹ̀rọ tí olùtọ́ alágbàdà náà tí wọ́n ní kọ́ra bá ṣe ṣàpá àwọn ọ̀rọ̀ bàbá mi ọmọ bàbá bá ọ̀rọ̀ ṣe wọ́n bá ọ̀rọ̀ ṣe. so bàbá mi fẹ́ kọ́ ṣe sùúrù kọ́nà ọ̀fẹ́ ìjọba fẹ́ kọ́nà ọ̀fẹ́ Ada kọ́nà ọ̀fẹ́ ìjọba ada. kọ́nà ọ̀fẹ́ ìjọba fẹ́. àwọn ẹgbẹ́ ada ní ada pé tó wọn bá tẹ̀ ara tí wọ́n bá ṣe tí àtàwọn mọ̀nà ṣe máa wọ́n jẹ̀ tẹ̀rọ كان كرجل تفرد السؤال عن الكيس والسلام والله طرفهم أنا بطرفهم كلهم جاهز زنا أنا طرف موسى ده فهو طرف والله شكلي توتي كل قناة قناة جنة موسى مطلع موسى في قناة قناة so so that I I know you come I want to that maybe first shot but I got one so I'm not big so I know that I'm going to that that's what I'm going to that so that's another and then I'm going to that ماذا بالجزاء؟ صدقت لك أنا صدقت أنا خطأ صدقت لك أنا لكن أنا ما أقصد أنا أقول أنا خمس رجل بس ما ولا فيها أقدر أعمل ماشي سوى نجدة بس يعني أنا بس أقول أنا كان دنا صدق أنا دنا أنا دنا أنا دنا أنا دنا أنا دنا أنا دنا أنا دنا أنا دنا فأنا كيف أعمل؟ فأنا كيف أعمل؟ فأنا كيف أعمل؟ àti ọba ti tọ́wé rẹ̀ bẹ́ẹ̀ àti ẹni pé gbọdọ̀ pé èyí sọ nìyẹn tọ́nù èyí ẹni ìjẹ́nu rẹ̀ ti ṣe fún kéde ìdájọ́ mi wọn náà pàṣẹ wà ń bẹ̀ lọ́dọ̀ mùsùlùmí so irú àwọn nǹkan tí ìyẹn lè ṣe ni. àti máa wájú fún ọ̀nà wọn lẹ́yìn ìṣòro bá wọn nígbà tí ó lọ́dẹ sọ̀rọ̀ lọ́dẹ ìṣòro àwọn tó gbọ́dọ̀ bùkátà fẹ́ máa dákun ní ṣàdúrà fún ọ̀sẹ̀ báyìí. àwọn ènìyàn máa máa ń sọ pé máa máa ń sọ pé ah, máa máa ń sọ pé wọn náà tẹ̀lé àwọn. wọ́n á tún bẹ́ẹ̀ ìgbà tí nígbà tí wọ́n tọ́ka ní pẹ̀lú ọmọ náà tẹ̀lé pẹ̀lú ọmọ náà. wọ́n á tọ́ fún ọmọ ìgbà náà pé àwọn ọmọ ti tẹ̀lé àwọn. wọ́n ṣàdùpẹ́ wọ́n á nìkan táwọn akẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ sáà ń pè é. ìgbà tó sọ báwọn àwọn náà táwọn ọtí náà ṣe àwọn náà máa ń ṣẹlẹ̀ ní àdúrà. ṣùgbọ́n àwọn ọ̀tẹ́ tó fi àdúrà lẹ̀ torí pé kọ́mọ̀mọ̀ rò pé tọ́lá bá gbàdọ̀ kọ́mọ̀mọ̀ á dájọ́ kan sí àwọn pé ah náà máa lájọ ṣe kí ni o ló tọrọ mọ́ àwọn tọrọ ah, àdúrà tí wọ́n bá ti tọrọ àdúrà máa ń dà ní kíní kàkínìkan ní nígbà máa bá ṣe ní oṣù ṣọ̀bẹ́ kan máa ń pẹ́ àmọ́ ìdìbò lọ́wọ́ ìfọ̀dọ̀ àá ah, ọlọ́ọ̀bá ni wọ́n tó máa ń dáhùn kò tó máa ń dáhùn ẹni tó bá fẹ́ so ẹni tá a bá ń lò tí ń tẹ́tẹ́ tó tó wà lò tó bá fẹ́ wọ́n náà máa ń lọ esencial de personas como tratar ¿verdad? Es un total de sentido la que ayudar al profesor no es más nada y no todo todo lo que ahora ahora que onda se va a hacer exactamente como se están viendo que hasta va por todo todo belón sale de todo para lo no se estaba de bien yo de bien bien no se va a estar pero igual no toma Ani, yo van a saber, o sea, te demará, papi, en sí, sí, sí. Salam, salam so fáwọn kọ́sà ọdún tí wà mana? ọlọ́run bá lọ tó ń bọ̀. Salaamu alaykum. Wa alaykum ṣe tèmi náà dáná sọ láti fi àbọ̀mọ̀ ìlú àwọn ọ̀sán. Torí ẹni tó ń fún ní bá ìṣẹ̀lẹ̀ ìlú àwọn ọ̀sán. Ìgbọ́sẹ̀ báàkì náà bẹ̀rẹ̀ wá àti ìgbàgbọ́ bá fẹ́ Thank you. tẹ́lẹ̀ òun ni ẹni tí ó fààrọ̀ ó fààrọ̀. nípa iye tí wọ́n ní aláàbò sọ̀rọ̀ àkọ́kọ́ mo sọ fún wa pé àwọn ọmọ sọ̀rọ̀ tó dìgbà pé àwọn ọmọ ìgbà tẹ́lẹ̀ láti tó dá àwọn ìgbà tó tó dá tó tó tó àgbẹ̀ tó dáa ní wọ́n sì látó dáa wọ́n látó dáa wọ́n sì tẹ̀. sọ yẹn wọ́n sọ pé bàbá àti sọ̀rọ̀ àti ẹ̀kọ́ tó ńlá bàbá tó tó tó tó ẹ̀ka láti ṣe bẹ́ẹ̀. ṣe rí irun tí ń jẹ́ àdìsí bá lóyún àtẹ́lẹ̀ níbi sọ̀rọ̀ sọ̀rọ̀ káwọn lọ pé èèyàn máa fẹ́ ànábì òṣìṣẹ́ òṣìṣẹ́ lọ́jọ́ ẹ̀rọ ọlọ́run ọlọ́jọ́ òṣìṣẹ́ lọ́jọ́ òun náà ni pé bí nǹkan bá ṣe wá tọ̀nà ẹni kí ni ò ṣe bẹ́ẹ̀ sọ́lọ́ ọ̀gá ọ̀sẹ̀lọ̀ kí a máa fi ọjọ́ sí oṣù kírẹ́ńtà níbi sọ̀tọ̀ àwọn tó sọ fún àwọn àti eh, àwọn kan bẹ̀rẹ̀ pé eh, ẹ̀ẹ́dẹ́nì kan bẹ̀rẹ̀ pé àwọn eh, kìsìyàwó ọ̀rọ̀ ìyàwó rẹ̀ tí ọ̀rẹ́ abẹ́rẹ́ lọ́wọ́ nàìjíríà tí wọ́n ti ṣe àwọn nàìjíríà lọ́sẹ̀ tí anájẹ́ náà ń ṣe dẹ́ pẹ̀lú àwọn apá kan lọ́wọ́ rẹ̀ wọ́n ní kọ̀fẹ́ dá parẹ̀ nàìjíríà kan dá parẹ̀ tí màlúù ni ah ọtí mi kàn kọ́ tí wọ́n bàjẹ́ wọ́n ti ọbẹ̀ pé sáà wọ́n rí bí anábì ní kankan wọ́n rí káwa. nígbà táwọn ah àwọn àwọn bẹ̀rẹ̀ wọn àgbàdo náà ní màá ni pé tí wọ́n sọ pé tí wọ́n bá lọ́hùn pèsè pé kò tọ̀ tó ti yé àti tí ẹ̀rí bá sọ pé bóyá òun nìkan ni òun láǹfààní àti ṣe nǹkan ni ìgbàdá àwọn ìbáṣe tí ọba ṣe rí pé bóyá ànábì nìkan ni so á kọ́ sí ànábì bẹ́ẹ̀ náà ìgbàdá àwọn ìbáṣe so àwọn yàtọ̀ sí ànábì kankan wọn àwọn mẹ́ta tí wọ́n sọ́dọ̀ ànábì náà sọ́dọ̀ lọ́sàn dáná bẹ̀rẹ̀ pé bí ni bàbá ṣe bá dà ànábì sọ̀sọ̀ ìgbàdá sọ́dọ̀ ànábì ṣe ránṣẹ́ ìbá dà ànábì nígbà tí wọ́n rí kàn yẹn kéré pé ọjà ìgbàdá ànábì dà ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn yẹn wọn náà rò bẹ́ẹ̀ náà sì rò wọn pé wọn rò pé á ah, ẹ ti ẹ kọ́ ọmọ kọ́ ọmọ àdìgbò lórí fọ́ọ̀n tẹ̀mọ́ sùn àná àkànnà rò pé àfọ́ọ̀n ah, tẹ̀mọ́ ni ẹ̀rọ rárá ṣé ẹ̀fẹ́ tẹ́ńsì ló dáa bí sọ àkànnà rò pé tọ̀ ẹ̀ ẹ̀ sọ kọ́ kí wọ́n sì kí wọ́n máa ní ẹ̀rọ rárá bí àkànnà kọ́ ọmọ àdìgbò kọ́ ọmọ sì kí sọ àkànnà kọ́ ọmọ àdìgbò kọ́ ọmọ tù bàtà ní gbàgbọ́n bí àná bí sọ sọ̀rọ̀ àná bí wọn láti gún mi bá wọn yìí lọ́wọ́ àgbẹ̀tọ́ tó sọ́wọ́n àgbà tó wọn ti gbọ́ bá lọ́wọ́ kí ló dé táwọn kọ́ni kìí ṣe báyìí àwọn táwọn bí àdébí sọ̀sọ̀rọ̀ àwọn àwọn àwọn gbàrẹ̀ àwọn túnú àwọn àwọn àwọn àwọn gbìdẹ́lógún àwọn sùn kí ló dé tí ní tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ ní àmà ṣe tọ́lá tẹ́lá tó sàn nípa ẹ̀ àwọn ti fẹ́ yàwó ẹni tó bá ṣe tó yàtọ̀ sí àwọn tó bá ń pẹ́ àdébí ní kò sínú jọ ìtumọ̀ ẹni pé ó ti ṣẹ̀ṣẹ̀ ńlá kẹjẹ pé bọ́yá jẹ́ ìkùnú sáà so inú rúrò bí wọn fẹ́ àwọn àtijọ́ wọn nẹ́ẹ̀sì yóò jẹ́ kí àwọn ọmọ kó sí àdájẹ́rẹ́ kọ́dà lè má ṣe gan irú ọ̀rọ̀ yìí kan àrẹ́gẹ́tì so dáńsẹ́ ń tọ́lé ni, ní pé ẹni tọ́nà ọ̀dẹ́sì báwo sọ́lọ́ ọlọ́sàn báwo ló ṣe ṣe báwo ló ṣe sọ so lẹ́yìn náà àwọn yàtọ̀ ẹni tẹ́lẹ̀ ṣẹlẹ̀ pé nínú àwọn ọ̀dọ̀ pé nínú àwọn ọ̀dọ̀ ìkẹta olùsọ̀lọ́ àwọn ọ̀dọ̀ ìsọ̀lọ́ àwọn ọ̀dọ̀ ìyàgbé ẹlẹ́sìn àwọn sọ̀lọ́ sí ọ̀sẹ̀ ìtọ́sí ni so lẹ́yìn tó kí náà ní gbogbo táwọn náà dọ́ ata takéwú abẹ́tọ́ ti ka transition ni. so kí ni táyà yẹn sọ ọlọ́run ọba náà ṣe kí ni sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn onímọ̀ sọ̀rọ̀ àfànàbí kí ni sọ̀rọ̀ àfànàbí ọlọ́run àfànàbí nǹkan sọ̀sọ̀ ìyàtọ̀ ní bẹ́ẹ̀ so tó ti sọ̀rọ̀ àti ìkẹ́ni àbá àforíjì ni àbí ẹyin ni àbí kí n ká bábá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mara wọn. so nínú táwọn ọ̀nà sọ̀pọ̀tì àwọn ni pé sọ̀nà ọ̀la àlẹ́ yìí ń dà mọ̀ láti káfí fúnra rẹ̀ sọ fi mọ́lá ìlà àrùn. ìyìn táwọn bá ń yan ẹgbẹ̀rún So, mọ̀lẹ́kà tọ̀lẹ̀ so oníṣòro àlọ́ àbáfáà níbẹ̀ sọ àwọn mọ̀lẹ́kà مملكته كيف أنا بسوسة أنا أنا الصلاة أنا بمصر أي تجا أي من أنا الصلاة أنا بمصر كنت أنا أنا تفك الصلاة ترى تفك اللهم صل على محمد وعلى ما صلى الله عليه وسلم أنا أنا كلام كنت أنا أنا أنا تو أتى بسنا بيتكلم ولا صلاة بسنية سوتي أي يا تسي بيرون صلاة بيرون صلاة بيرون كان أنا أنا بينا كلا نبينا تيان كيسو كلامي سودان تبا تبيرون أنا بيسوا أنا سودان تبدا بينا تيان بعد الصلاة بسنية سو ترى تبينا تيان تيان صلاة kọ̀sán tí ẹ̀yin gbé ẹ̀rọ gbé sẹ́wọ̀n kọ́lá ń sọ eléyìí tàbílẹ̀ lọ́nà mọ́lá ìsìkàlẹ̀ ìgbé etí ìsinmi ẹ̀rí kí wọ́n ṣe kí ni kí wọ́n gbé wọn mẹ́rin bí ẹ̀rí dá lẹ́nu kaba tí ó sì tẹ́lẹ̀ lórí alẹ́ ẹ̀hìn náà so ẹ wọn lọ bí wá ah, ẹ ẹ anábì tóbi anábì tóbi tóbi anábì tóbi náà ní tẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ náà ní ká fi tẹ̀lé ti ọba ní ká ẹ̀yìn tó àtẹ́tọ̀ àwọn àdìpẹ̀ ẹ̀ tẹ́ àwọn ẹlòmítà ọ̀rùn ìṣẹ̀lẹ̀ ẹ̀ tẹ́ àwọn ẹlòmítà ọ̀rùn ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ sọ pé ẹ̀ tó pọ̀ lálàáfíà àwọn onígbà lálàáfíà. àjọpítà máa ń ṣe àdúrà àti àyẹ̀tà àti àjọpítà àfúnà àti ìgbà ọ̀sọ̀ọ̀sọ̀ òṣèlú tó lọ́sọ̀ọ̀sọ̀ tó bára ń ká ṣe àṣẹ àbójúgbé kìíní tí wọ́n jẹ́ nǹkan òkè lápòmí alágbègbè tó tó dàbí tó dàbí ní sójú so kí ni pé báyọ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀la ìkànnì lọ́dọ̀ àwọn tọ́wọ́n ilá kanáà dìgbà lọ sẹ́yìn tí kẹ́ẹ́ pé ìpè máa ní iṣẹ́ ìṣẹ́ tàbí ìṣọ̀tọ̀ ìṣẹ́ ìṣọ̀tọ̀ pé à ń sa àrẹ sọ àbí ìtọ́gọ̀ àbí tọ́lọ́wọ́ ká ṣe lákàṣe sọ̀rọ̀ra báwa tẹ̀lé sí nítorí àti ká mẹ́fẹ́ ànábì sọ́lọ́ lọ́sẹ̀ ló fi dẹ́pẹ́ àwọn tó bá ta ànábì orí àwọn mẹ́fẹ́ ànábì jù sọ́lọ́ sọ ọlọ́run bá wọn tó nínú sọ nípa ti ẹtí ọ̀rẹ́ ọ̀rọ̀ pé wọ́n ti ká ẹni àbí ẹni tó rẹ̀ ẹni ọ̀dẹ́ lọ sí abájẹ́ lọ sí ìkan ọ̀rọ̀ àgbà ọ̀sán. sọ táwọn ọlọ́ṣẹ́ Porque esto vale la palabra después. Lo que estaba te copa la droga. Sí, que esto para mi yo. Para amor en sí, no para mi yo. Yo Vamos a ver, yo para que lo. Sí, yo para que sí, a ver, yo para que sí. No cama. Va, bueno, te vas a tomar y vos te pintió de los iniciadores y estaban así. Y tanto, pero de eso que es, ahora cuando me tiene, me tiene so wọ́n máa jẹ pé báwọn kan ṣe máa ń rò pé kẹfìrí ni ààrẹ So ti irú àti ọmọ ṣe báwọn kẹfìrí láàrẹ ni pé ìtumọ̀ ẹni pé kẹfìrí láàrẹ ni pé tó bá tilẹ̀ kò sí ọ̀nà kan ẹni ilé wá wọ̀sán tó bá gbàgbọ́ kan yóò ṣẹlẹ̀ mọ́ wá ṣe ìsìlámù ẹ̀kọ́ ṣe ẹ̀kọ́ ṣe ọ̀rọ̀ tó rán jùlọ tí ọba gbádùn kọ́ tó ọba ní kò ní gbádùn ṣòro àgbà ìsìlámù ẹ̀jẹ̀ àbí tó bá jẹ́ pẹ́pẹ́ wọn sọ pé ó rẹ̀ ó sì jẹ́lẹ́ sí mi lẹ́sìn kìrìsẹ́ńtì lẹ́sìn ìbára lẹ́sìn gbọ̀ngàn ìṣọ̀gbàṣẹ́ wọn náà fún àyẹ̀lọ́ pàpà gbọ́ ọ̀pọ̀lọpọ̀ kúló lára ẹ̀ náà. so mùsùlùmí àti bàtí bọ̀lẹ̀ ń bí ọ̀ kọ́dà kí ẹ má ti bọ̀lẹ̀ ń bí ọ̀ lọ ẹ má ti rọ̀ sí báyìí. nígbà tó ọ̀nà kámdọ̀lá ọlọ́run fún un lẹ́nu lórí sọ̀rọ̀ láká ìbẹ̀ lórí ẹ̀. ó jẹ́ so tí a bá sọ tí a bá gbá náà lọ́gbà tí a bá ti gbá náà tí a bá ti gbá náà mo kọ̀ ẹ̀ẹ́kan tí wọ́n kú lórí ìdáàmú ó ti kú lórí kú ní kẹ́kẹ́ ولا برد àdúgbò kọ́ra ọ̀ràn ọ̀ràn fún àpàṣọ àwọn bẹ́ẹ̀ lọ́jọ́ ọ̀ṣun. so wọ́n láti béèrè pé wọ́n bẹ̀rẹ̀ ṣé wọ́n bẹ̀rẹ̀ ṣé kí nìkan báyìí ṣé ti dókítà àti dókítà mẹ́díkù dókítà tó wá fún ẹ̀dọ́ ṣé wọ́n lè béèrè pé oògùn ọlẹ́fún yìí báwo lògùn yìí báwo ló ṣègùn ṣé kò lè béèrè náà báwo wọn adọ́kà ṣe pé kíní ṣé pé àkàtì ẹ̀kálẹ̀ ọ̀la torí kíní. so ẹ sọ kí ló dé tí wọ́n fi gbé kò ní kí iyèméjì ń bẹ ganá tí ó ti máa tí wọ́n máa pé tí wọ́n ṣe ń bẹ àbí tẹ́ pé nǹkan tó tó àbí àbí náà sọ pé báyá sùhánà náà nàní kéṣeré pẹ̀lú ẹni rẹ̀ ni mùsùlùmí pínlẹ̀ wọn tàwọn sàn ibi tó bá ti tọ́nu tó ti yé ànábì sọ fún wa pé sọ́nà lọ́wọ́ sọ́nà ọlọ́run ọba kò fi wọ́n sá àwọn àníwọ̀n síbi kan tó ṣe lérò fún sọ́wọ́n ọba tí a bá dẹ́rọ̀ ọlọ́run ti wọ́n sàn àníwọ̀n ànábì sílẹ̀ sọ̀rọ̀ sàn tó ti yé ọlọ́run sì mẹ́ta àti kó ti dáwọ̀ sàn ìtì àbí tí àwọn bá ti lẹ́yìn tó mọ̀ gùn àti ọmọ Entonces fuimos un minuto, no se llevaba más semana. No la cama se venga, cama puta. Con, con, con, con, con, con, con, con, o sea, se la panea, se la panea, se venga. Poco se llevó más, más feliz que la cama para llegar a la cama distante. Con la mano, con la pasó anda tu cruz. Se, pues bien, brada. No, no, no. Now, we have more time for that. हमने तो ये आपको पूरा आटा पानी दिए थे तब आगे इन सब सब तरह आंसर ना मार्ग में sókè sókè àtọ̀rọ̀ nìkan. so ìbéèrè ni pé ṣé orúkọ tó lè jẹ́ kí èèyàn wọ inú lọ so bó tó lọ pé bóyá kí kìíní kan fásitì kan sọ mú sí ìlú bọ̀ àmì lórúkọ ìdílé wọn so ìbéèrè lórí títí ni pé nínú máa ń bá ń sọ bóyá irú ìgbà náà banki so àwọn ọmọ wákà yẹn wá gùn gan so àdẹ̀sùn ọ̀pẹ́ tí ọba tó sùn kó má máa rò pọ̀ yàtọ̀ sí ìrò tó ń lọ so èèyàn wá mọ bẹ́ẹ̀ àdúrà tó ń kà lọ́wọ́ tí ó ti sùn mi tòun ṣé èèyàn lè máa dà ní ọ̀rẹ́ ní àbí kó máa ṣàdúrà pọ̀ lọ́kọ̀ ẹ̀ tó dà àti pọ̀ ló wà ní ìfàṣẹ tí ó rà àbúrò. so àìsàn àtàwọn ọmọ àbẹ̀rẹ̀ yìí ṣe ẹ̀ tí wọ́n jẹ́ ọ̀ṣọ́ńdẹ̀ wọn ọ̀ṣọ́ńdẹ̀ wọn jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gbà àwọn orúkọ tí ọ̀dà ń gbà àwọn sọ̀rọ̀ bá ní jẹ bá a tó mọ̀ dáadáa àbí ọmọ ẹni nígbà tó sọ̀rọ̀ àwọn ẹni kéjì ẹ̀sọ̀ ọ̀sán kò sí àtúntò bá ti sọ̀rọ̀ bí wọ́n ti gbòòrò. sọ̀tọ́ wá ní pé èèyàn ti lọ́kọ́ fi Islam tí wọ́n fẹ́ ti ń jẹ èèyàn láti tó ọ̀ṣà kínní kankan bí àyọ̀ kù lákòókò lè yọ àbí ẹ̀ tí bàbá bá ń bẹ ẹni tí bàbá ṣe ń bẹ bàbá náà ṣe ń bẹ sára wọn bẹ kò sí àdá aláwọ tí àwọn ọkọ àwọn mẹ́ta bí ṣe ń sin àwọn àbá wọn ti dàgbà ẹni tó bá wọn mẹkẹ tí bàbá gbọ́ yé bẹ òkè àbá gbọ́ yé bẹ àbí táwọn bá ṣe sáà fún ẹsùn wọlé lẹkọọ má ṣe ṣe dáhùn tí a bá gbọ́ yé so tí a bá gbọ́ yé kò sí láàrin ẹ̀dá fẹ́ta tí wọ́n kàn dúró ní pé séèyàn pa ẹ̀yìn séèyàn dẹ́jọ́ lọ́rùn láàrin ẹ̀dá fẹ́ta láàrin ọlọ́run fẹ́yà èèyàn wọ́n kàn dúró tí wọ́n bá dáa ọlọ́run bá ọ̀sán fẹ́ tí wọ́n bá dáa ọ̀sán kò sí ọ̀sán tó wà lẹ́yìn kò sí wúlò. sọ irú ọ̀sán wa náà pàṣẹ bàbá pé wà lùtàwí ẹ̀kọ́ ọmọdé bá bá ni kọ́ ọmọdé náà kọ́lọ̀ kọ́ ṣe òṣùrù fún àti kùdúrù ìyànní pé kí balẹ̀ kó lè máa ní kó lè máa fẹ̀mí bá ẹ̀rọ tí a ń kí lọ kó dàbí àwọn ọ̀túnmẹ̀ tí a máa ń gbọ́ kúránì kékeré àti àwọn ọ̀túnmẹ̀ jẹ́ yóò máa kékeré kìí sọ̀rọ̀ ẹ̀mí kìí sọ̀rọ̀ ìtọ́ ilé kìí sọ̀rọ̀ yìí ó yàtọ̀ àbí kó dàbí kékeré mi bá ń gbọ́ alukuran kékeré sọ̀rọ̀ yìí yóò fara balẹ̀ báwo wà ní tọ́jú mùsùlùmí kò máa láàánú yóò wá tàbí gbà wọn pé tọ́jú fún máa ń la wọ́n ti ń dákúrá yóò fara balẹ̀ dáadáa ṣe bẹ̀ báwọn bí ọ̀ma gan àtọ̀rọ̀ ọ̀rọ̀ tó jẹ́ gan kò ní mà tí wọ́n fi kí wọn ta kò tí wọ́n fi kí wọn ta dánbájá gẹ́gẹ́ máa fa ní pé láka ah, mi lọ sí máa mú kí sọtì ìtẹ̀sí àfinẹ́lò àfinẹ́lò kú ni ẹni tó ń fa àná nítorí máa fa àná sọtì sọtì bá ti wá mọ́ra ẹ̀wọ̀n ọ̀nìyàn ẹ̀sùn máa bẹ lọ́wọ́ rẹ̀ sọtì so tó bá jẹ́ pé bàbá ti máa mú àrò ìgbà wọ́n máa bẹ náà máa bọ́ lọ́wọ́ yìí tí o máa sáà tí wọ́n ti máa kí wọ́n tí wọ́n fara balẹ̀ ń bẹ rògbò òṣèlú gbọ́dọ̀ ní. so náà torí pé tí àwọn bá lọ bẹ kírun kírun bí wàá tí ò náà nígbà. so káwà bẹ́ẹ̀ ti àgbà àti ọ̀rọ̀ yàtí náà kà kí dáadáa àwọn náà lájẹ̀ rẹ̀ láyé ọ̀sán kìlá tó ti yẹ so tí ẹ tó máa jìgà ní kásìkò káwọn ọmọ lòdì pípẹ́ so àwọn táyì káwọn adúpẹ́ máa ń náà dáńtì lọ fún wa kọ́dà àbúráfẹ́ bá fún fún wa lówó bẹ́ẹ̀ kọ́mọ́tà ọ̀dẹ́ agbára kan ló ń tọ́jú ráyè tó ń gbé abẹ́ sójú sí yẹn tó ti ọ̀bá ṣe tí ó fi kú bẹ́ẹ̀ pásítọ̀ ọ̀bá bẹ̀ẹ́ sí ọ̀bá kan kò sẹ́sẹ́ àwọn ilé ọ̀fẹ́ ló ń bẹ̀rẹ̀ lọ́sẹ̀ kan lọ́kì. so àti àtúntò ní ọdún wọn fi àgbà láti dé ìwọ̀n wa so tí ìwọ̀n ti wá ní kí ọkọ̀ bá àwọn dání náà sáni abájẹ́ tuntun tán náà bá kò dé tán náà wọn náà so ká tún máa dúpẹ́ fún wọn pé ìjẹ̀dá fún wọn ọ̀fẹ́ rẹ̀ pé wà ní pé ẹ ìrìn gùn kíní kan kíní kan jọjọ tó wà nílé pé kíní kan ìrìn tó kúrú ẹ lọ sọ fún máa di pé aṣọ ọ̀hún jọ lọ́wọ́ àbá àwọn ọmọ wa náà ọmọ wa náà jọ máa jọ sí nífẹ̀ẹ́ lórí wọn ní ní àwọn aṣọ nífẹ̀ẹ́ lórí wọn lẹ́kí náà. lẹ́ẹ̀kọ́ sọ ma pé kíní dáhùn rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yàn ti sẹ́tọ́ láwọn lẹ́kí ìwọ́n kan wọ̀ láwọn ẹ̀yà lẹ́mú wa ìwé tó ń kà wọn kò ní wúlò kàwé kan kọ́ fẹ̀sẹ̀ kọ́ wa lẹ́ẹ̀kọ́ sọ ma wọ́n yín bẹ́ẹ̀ wọ́n náà lọ ha Quran wọ́n náà lọ́jọ́ lọ ha Quran lọ ha Quran lọ ha àkàdìkà níbi sọ̀sọ̀là lọ kọ́kọ́ àkídà ìtàmọ́ òbí wúlò ìrọ̀ àwọn máa pẹ̀ tó lọ́jọ́ sọ́ra lé ọwọ́ àgbègbè so tó ti ẹsẹ̀ máa ń nà ìbá sọ kára wọ́n bá gbẹ̀ bọ́jú ọbẹ̀ bí ọ̀bẹ rẹ̀ so ẹ̀dí kọ́ lẹ́sìn ọjọ́ tí mo sì lọ́kà láti tún akọ́ńdé torí gbogbo nǹkan àwọn akọ́ni ìwé ẹ̀ tí ọ̀tá pẹ̀sìn o wọ́n wúlò fẹ́sùn sáà fún mùsùlùmí náà ṣùgbọ́n èyí tí ó wúlò fún sáà fún mùsùlùmí tó bá kẹ́sì wọn rẹ̀ pọ̀ náà èyí sẹ́sìn gbé já ẹ̀sìn tó pé sọ́nà àtàkà lè jẹ́wọ́ sọ́n lọ́wọ́ sọ́n pẹ̀lú àkìlẹ̀ tó dáa káàkiri káàrí àwọn abẹ́rẹ́ kéke káàrí kan lẹ́pà kúrán kéde kúrán ló gèrè ṣé àlẹ́ náà mọ̀ sọ pé ṣèbá náà kéwú irúkéwò irúkéwò ṣe àtúntò gan bá kúrú fún àláwò lòún gan so those are the oh, bọ́yá ọ mọ́tẹ́lítọ́n kẹfẹ́ gbogbogbò ṣé kí tó kẹfẹ́ ṣé ẹ ṣẹjọ ká primary school tó hàn ká secondary school ní pé ọkà university ṣé ẹ ṣẹjọ pé ẹjọ kàwé ni ṣé ẹ máa sọ kàn fẹ́ fẹ́ ẹjọ kàwé bọ́lá bọ́ mọ́mọ́ lójú ọ̀nà primary school tó hàn lọ́kọ̀ níjọ́ ọ̀kà jù bẹ́ẹ̀ wọ́n sì máa sọ pé ẹjọ kí ó fún ẹjọ pé ó ṣe pé kínní àníkọ́ ẹ ká mọ ẹ mọ̀ pé ẹ̀sìn síláàmù yọ bàbà lágbàbà àwọn afọ́n ṣe ẹ̀rí àwọn kan kéwú tán káàlù fúlàní ọ̀ẹ́kẹ́ àwọn ẹ̀kẹ́ máa kẹ́ tọ́ba kẹ́ máa kẹ́ máa lù wọ́n lórí ẹ̀kẹ́ máa lù wọ́n lórí

ọ̀là bàbá ọmọ kan ọmọ dàgbà alámọdé alámọdé alùpùpù tó kù bá kú wọn kọlẹ máa sáré wọn lè má lè ń tí ọmọ yìí ṣé àwọn ẹwà máa wáyà káàkiri ẹ máa wáyà káàkiri báyìí ṣé ẹ lọ rẹ kí wọn fura sí wa mọ so ọ̀nà kan ṣàmì wa ibò ní ìjọba ìjọba àfa lọ́jọ́ náà àwọn ilé àwọn àfa mi so gẹ́gẹ́ bí ìjà pé ìwé ìwé ìwé tí ò sẹ́sìn bẹ́ẹ̀ wa ni kò sí bàbá yálẹ̀ o kò sí bọ́ọ̀lù ṣe máa ń tó tọ̀ bá ti sẹ́sìn bẹ́ẹ̀. Oh, ọ̀lẹ́ àwọn kan tún máa bí ọ̀rọ̀ náà ní ọmọ àwọn ọ̀rẹ́ tí ọ̀dà àwọn kan máa tọ́jà àwọn kan so ẹ̀sìn yẹn ṣe kókó gan ẹ̀sìn yẹn láti bẹ̀ ní o káwọn ọmọ ní kákìdá lọ dá kákọ ní ẹ̀kọ́ àlùkòrá ẹ̀kọ́ súnà kọ́dà kó fìlẹ̀ sọlá bá wa àwọn so so that wọ́n pọ̀ ní wọ́n ti kàn wọ́n ṣe kí n tó da nìyẹn wọ́n tó bá bá lọ tó bá ti lẹ́kọ̀ọ́ Islam dáadáa kò ní lè wọn ní lè dààmú ẹ̀ kò ní lè báyìí lọ sọ̀rọ̀ àwọn yóò jẹ́ òun gan yóò wúlò fún Nàìjíríà yóò lò fún àwùjọ torí pé yóò mọ̀ pé kí wọ́n dúró kọ̀dà kí wọ́n sì dàgbà ọ̀dà kí wọ́n sì dìgbà kọ̀dà kí wọ́n gbogbo kama yóò lè jìnà sí sí ọ̀tọ̀ nínú nǹkan tẹ́ máa ń bá àwùjọ jẹ́ ọjọ́ corruption yóò jìnà sí bẹ́ẹ̀ ẹ̀kẹ́sì fọ́nà yóò corrupt gan tí ò sì jẹ́ corruption àtàwọn bàbá wọn kù láti ṣe ẹ̀dá wọn kúrò kúrò ẹgbẹ̀ tí wọ́n kúrò ẹgbẹ̀ tí wọ́n kúrò ẹgbẹ̀ tí wọ́n kúrò so so that irú irun wọn bá wọn ní kí wọn máa kàkiri so kí wọn ti gbọ́ náà táwọn wá fi irú kaba ọ̀sẹ̀ àgbáyé kí wọn máa jẹ́ ọgbọ́ òjòrò àwùjọ bá ní kí wọn wá kàkiri kí wọn ti máa tilẹ̀ gbọ́ mùsùlùmí kí wọn má jẹ́ pé ìbẹ̀rẹ̀ náà bá máa náà nìṣá bí wọn fẹ́ àtẹ́ǹdì bá lecture náà rẹ̀ lecture tún náà tí wọn bá ẹ máa káàkiri bẹ́ẹ̀ tí ọba lọ́kọ tí ọba rí fáńtì ọba wa ní fáńtì tẹ́ tó lé ẹ̀kọ́ lórí ẹ̀ so kó wá bí ó ṣe tí ó ṣe tí ó ṣe tí ó ṣe tún rẹ̀ bí torí pé tí àná wa ti dàgbà tó ti ẹ̀ tó ti tó ti lè gbádùn tí ọba ti tẹ́ kó ṣe lọ́wọ́ ara ẹ̀ náà gbẹ̀ngbẹ̀rún wà lórí rẹ̀ tó bí ó nígbà kan tẹ́ pọ̀ bí ní ó débi gan ọmọ tí wọ́n máa kéke tí wọ́n mọ̀ sí ìgbà tí lọ́nà bá tẹ́ pé ó ti jẹ́kùn kan jẹ́kùn àwọn àtòbí wọ́n jẹ́ ọmọdé ọ̀ká àwọn òṣèṣẹ́ òṣèṣẹ́ ìdí ọ̀dọ̀ àlóyà ní èdè so táwọn tó wá tó pọ̀ tẹ̀tù tó wá dá wà ní yẹn tẹ́ kótó gbígbẹ́ yẹn ti ara ọdẹ nìkan ní ọ̀rọ̀ wa so fún kálukú máa ẹ̀ tó bá yẹ fún ẹ̀ ọ́n yẹ pé kálukú máa fẹ́ fún òṣèlú pẹ̀lú nípa ọ̀rọ̀ ayé wa àwọn náà pé títà bá náà pàtó tẹ̀ látọ̀dọ̀ àwọn òbí wa bẹ́ẹ̀ láwọn ti sọ̀rọ̀ yìí à ń ṣe àbá àti ẹ̀gbọ́n àwọn lẹ́sìn sọ̀rọ̀ àwọn tó bá yá òbí kọ́ mi ní òṣèlú kékeré kan sí wọ́n wá bí tó ti kọ̀ ọlọ́run sọ wọn gẹ́gẹ́ ọba àkọ́kọ́ ìmọ̀lẹ̀ ọdún lọ́sọ̀dọ̀ fámìlì ọdún lọ́sọ̀dọ̀ fámìlì ìmọ̀lẹ̀ ọdún lọ́sọ̀dọ̀ fámìlì ọ̀nà kọ́ṣẹ́ àgbà náà ọ̀nà ọ̀tún nínú. So ẹ sọ̀rọ̀ fún nípa tí ọlọ́run máa ń pa ọ̀rẹ́ ìgbà yìí. So a gbọ́ nígbà tí wọ́n pa àbá náà nípa ọgbà ọgbà

ọ̀dọ̀ wa kú dáàbò ẹ máa kú dáàbò sọ̀rọ̀ ẹni tí ọba kú ẹni tí ọba pa ẹ̀sùn máa fẹ́ sọ̀rọ̀ àti ọ̀tún báyé ẹni tí ọba ti pàṣẹ ọ̀sẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ ọ̀tún náà èyí ti wáyé lẹ́ẹ̀mejì èyí ti kí ni èyí ti wáyé lẹ́ẹ̀mejì sọ àtàkì sọ́kẹ́ sọ́rọ̀ ọlọ́ọ̀tọ̀ náà níbi àdìsí sọ̀hábí ní àkàdébálẹ̀ ìfọ̀dà wọn ni àfọ̀nà tó hàn wọn ni àfọ̀nà esa área que se han tocado sin la no se toca con esta ahora de acá no apapa me apapa usted tu ọjọ́ ìgbẹ̀mí focal point àpapọ̀ kí n sẹ́ẹ̀pù ọjọ́ ìgbẹ̀ focal point ló jẹ́ pé tí òkú kọ̀ọ̀kan bá ti kú ṣe rí tí wọ́n ti gbé sínú sáré tí wọ́n máa ṣẹlẹ̀ sílẹ̀yìn ikú ọjọ́ ọjọ́ ìgbẹ̀yìn ló ti bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ọjọ́ ìgbẹ̀yìn rẹ̀ ni ló ti bẹ̀rẹ̀ sí rí títí ọ̀dọ̀ ọ̀dọ̀ ti parí sí àbújá náà fọlá kọjá kí kọ́sùpá ló ya sàlẹ̀ àti ìjìnlẹ̀ àti ìjọba lọ kọjá kí alẹ́bá sì jọ àti àwọn ọmọdé káwá bá ṣàkóso nàìjíríà. sọ ẹnìkan àti ọ̀dọ̀ àti àti ìṣọ̀dá ti sọ fún ọ̀dọ̀ ti bàrà wáyé. lọ́wọ́ tí wọ́n àti àbájá lọ́wọ́ àti tó fúnra ọ̀dọ̀ àti pẹ́lú ọ̀dọ̀ àbájá kọ̀ọ̀dọ̀ ààrẹ ìjọba sọ́nà sọ́nà sọ́nà bìbẹ́ lọ́sùn kọ́nà wọ́n sọ báwọn pé báwọn ní sọ́nà bàbá wọn pé àmì kẹsẹ́ ìgbà tí ó tí ó bá sì rí tọ́nà bá ní orí tán láyé wọn jẹ́ tọ́nà nínú tí ó bá sì lò tán kò ní kú. àdẹ́pẹ́ mo táwọn ìlọ́sìn tó wọn sọ pé lágbájá ọjọ́ lọ́jọ́ lọ ọ̀rọ̀ tí ọ̀gá mi. ọjọ́ tiẹ̀ ló pé ẹ tọ́tọ́ báwọn ní lágbájá ọjọ́ ẹnì kan ti wá pé wọ́n àkọ́jọ́ tiẹ̀ lọ sẹ̀kẹ́ mi tára bí sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ so alága pé alùpùpù ọmọ tẹ̀lé macam aja, dájá ajá aja fọlá yẹ ká àfihàn ọ̀nà sọ̀rọ̀ abẹ́ wọn náà kàkàdé mọ́ gbà tó ń kálukọ́ kọ́ kọ́ láti pa kalẹ̀ tó bá ti dé kò ní lẹ́kọ̀ọ́ níbí àwọn èèyàn ti fọjọ́ lọ́jọ́ lọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ pé èèyàn kú èèyàn kú láàbọ̀ kò sí kú àbọ̀ èèyàn sì bẹ̀rẹ̀ sí ní kókó tó máa sẹ̀ níbọ̀ mi ó ẹ̀yẹ́dẹ̀ rẹ̀ tó jẹ́ ẹni máa ń jẹ ẹni tó jẹ́ pé wọ́n pẹ̀lú àwọn ọ̀dọ́ ti lágbá lágbá ẹni tó jẹ́ ẹni tó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọn ò nílò ẹni bẹ́ẹ̀ mú wá lélẹ̀. náà lọ́dọ̀ wọn fẹ́ ń pè pé pọ̀ ọ̀tọ́ yàn bá rí mọ́ pàdé kan wọn rí pé àwọn ọ̀tàn ọkàn ọ̀rọ̀ tó jẹ́ ìyẹn tó kù ó sì ń pè wọ́n sọ̀rọ̀ àdọ̀ lóhùn òun sì ń lọ tiẹ̀. ní mo tẹ́ dàrú kẹ́rẹ́ ọlẹ́rẹ́ sọ pé ó sì wà wù wọn báyìí àtọ́tọ́ wọn ti sàpẹ́à. lọ́dọ̀ kan sì هتفضل الكلام اللي بيجي كتير على قشر عمل فيا على جنب بين فترة دي وقال قشر عمل سوتي مصايب عشوف بقى سو أنا كنت ما تقول قد كنت تفهم ده أنا ما كنت شريعة ده يوم يطلع كان ده عشان بقول كنا سوتي إيه كذا هو فاضي بعدين ده كذا هو سوسة فلان يعني كذا كذا أنا يعني كذا سبحان الله ده لا يوران سوتي أنا قشر عمل àbí ọ̀rọ̀ àmì ní ẹ̀kọ́ lọ́wọ́ náà ló ń jẹ ní ọ̀tọ́ ti débà ẹni nígbà ìṣà ọ̀sẹ̀ ti ṣàbíà ẹni tó nàbẹ́ pé nǹkan ìbáwò ọ̀dẹ́ náà dẹ́gbẹ́ akíní kan àwọn òṣùwárí náà ń lọ níbi ẹsẹ̀ tó kú lẹ́rí ẹgbẹ́ àdìkú àdìkú àwọn ọ̀sẹ̀ ṣe àwọn ọ̀nà ìgbà àgbà sọ́jà tó náà kọ́ṣà ní wọn náà kọ́ṣà ní ọdọ́ ti wà kò sí gbogbo ọ̀rẹ́ náà bàbá àjẹ pé mọ́tò ni bàbá àjẹ máa ṣì ní bàbá àjẹ tí wọ́n sọ̀kò dí máa ní wọ́n á tún èèyàn bá jà nígbà wá gbọ́dá kúnlẹ̀ kò sí lójọ́ àti àwọn ọkùnrin adárígbà lọ́wọ́lọ́wọ́ ló ṣe kí ni ló yàtọ̀ kan náà lọ́nà wa tọ́jọ́ pé náà lọ́nà kan ṣe àwọn ọkùnrin tọ́jú fún ẹ̀jẹ̀ sábà lọ. báwa ni ẹ̀sọ́ ti ṣe pàṣẹ lẹ́tọ̀ sí ìpínlẹ̀ pàṣẹ sọ̀rọ̀ pé pàṣẹ pàṣẹ ìjọba sọ̀rọ̀ nípa tí ìmọ̀ bá sọ pé ìtọ́wò ẹ̀ àjọpọ̀ ìtọ́wò ìtọ́wò stop. Stop. Stop. Stop. So, ṣé àtìkọ́ ọdún àti ya ka kàrà àti ká tó kàrà wọn máa ń gbà pé àwọn ìdílé àti ìgbà tí wọn ti mú rẹ́sì ní ìgbà ẹsẹ̀ Eh, kàdí kéré yẹn ló yẹ kó kàrà wọn kókó sẹ̀tì àdéjì ká àti kò tiẹ̀ lẹ́fẹ̀. ìtòsọ́ fún ẹ ó ṣe kókó gan ọ̀rọ̀ yẹn àtẹ́rí ọ̀rọ̀ méjì làwọn onímọ̀ sọ níbẹ̀ ìtòsọ́ fún dábàdábà àwọn وتعلمنا يعني فرقنا يعني طلعنا وعيد أو جديد أو مثلا إن شاء الله تفضل كذلك كذلك so mo ti sọ pé ìyá ń bẹ fún yẹn lórí ìkan tí àwọn bá ṣe àbí pé kàn ẹ́ jọ́ra yẹn àbí pé àkàn tó jẹ́ ẹ̀ẹ́kan tí àwọn àṣẹkọ́ jẹ́ pé haram so ní tí mo ti pé ètò sọ́ọ̀p dáadáa ọ̀rẹ́ yẹn tó bá rí bẹ́ẹ̀ ní tí wọ́n ni pé tó bá tó sọ́ọ̀p ṣe kókósẹ̀ wa kọ́kọ́ sábà kọ́ ṣe kí ni ṣé kọ́kọ́ sábà tó kọ́kọ́ ṣe èdè kọ́ ṣe kí ni yóò ṣe dédé ara wọn kì í ṣe ọmọ dín yá kan ara wọn torí ẹsẹ̀ dẹ̀ bùdù ara lọ tó ọmọdé má ṣe dédé ara wọn kọ́kọ́ ṣe ṣe kí ni wọ́n lè má wọ́n lè má ẹ̀ wọ́n lè má ṣe dédé kọ́kọ́ so n ta rí ìyá pẹ́ẹ́sì ṣẹ̀ká tó bẹ̀rẹ̀ ṣàlù so ṣe wá rí ẹ̀ná àtọ́jú àkàdé مدام ذكر ساو زوجة سنة تسعة سنة من كف الصلاة بالبيان من إقامة الصلاة بالبيان من تمام الصلاة. So من فكان أحد الناس يرسخ بالبيان يلزق الصلاة بالزاء بالزاء من يرسخ يلزق كعبه بكعب صاحبه ومنكبه بمنكب صاحبه. أما تنبي سبب ما بدرات سبب wọ́n rí pé lórí ẹ̀rọ gómìnà àwọn akara wọn náà sọ̀rọ̀ náà máa sọ̀rọ̀ náà máa sọ̀rọ̀ lẹ́gbà bẹ́ẹ̀ náà lè ti ká lókè sọ̀rọ̀ pé tẹ̀lé tẹ̀lé wọn. wọ́n dà fún ẹgbẹ́ kan dídá kọ́kọ́ dá ẹ̀rọ tó ti gómìnà àwọn akara wọn ìgbésẹ̀ náà ti kí ni yóò sì dédé tó ti yé tó ń tí ń dáhùn sí. kẹ́ni kan wọ́n máa lọ pé bọ́yá wọ́n ní ọ̀la àbí kí àgbàlagbà máa wọ̀ lékè pé àdínlẹ̀ wà ní ìlú lẹ́yìn. àdúrà dọ̀sí náà ni àmì ká tẹ́tẹ̀ bá ń gbé ọ̀tẹ̀ lé yẹn tẹ́tẹ̀ bá ń gbé yẹn láwọn ọ̀dá láwọn ọ̀dá ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ náà ń ṣe ní sọ́ọ̀ṣì ọ̀tẹ̀ lé yẹn ṣùgbọ́n ẹ̀yẹ́ lálàáfíà ọ̀yẹ́ kí àwọn aṣáfẹ́ pọ̀ bá wọn. ọ̀gá bí wọn fún wọn nípa bẹ́ẹ̀ lánàá wọn wọ nígbà tí wọn kiri wọn àti wọn àkàtà kiri wọn yẹn wọn bẹ́ẹ̀ wọn ti tún sáfúlù ẹ̀ń tó dábẹ̀rẹ̀ kàánà kò ṣọ́ọ̀sùn fámọ̀rà kàánà kàánà kò fámọ̀ ṣọ́ọ̀sùn. wọn ní kájọ ìjẹ́bí tó sọ́gbà tẹ́tẹ́ àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n fọ́nká tí wọ́n tó tẹ́tẹ́ tí wọ́n fọ́nká so kò bá rárá kí wọn wá tó sáfúdà lẹ́lẹ̀ rẹ̀ so lórí pé ọ̀rọ̀ ìyàbá ni ẹni tí ọba ní pé kò tó sáfúdà rà tí ọ̀dọ́gba wọ́n tàn ṣẹ lọ́wọ́ láàrin ọ̀gá láàfẹ́ tó ti yẹ so ara ò mọ fẹ́ kí abọ́dà ní èdè òjìdá dákun kẹ gbé sílé ibi tí àyọ̀ ti lè ní dáadáa kẹ fi kókó sẹ́yìn méjèèjì kẹ fi dọ́gba ẹ tó sáfù mi wọ́n lè ní báyìí so kókó sẹ́yìn mọ́lẹ́kẹ́ kókó sẹ́yìn láti kọ́kọ́ sẹ̀dẹ̀rẹ̀ èjìká sí nígbà ìdẹ̀dẹ̀ náà láti ẹsẹ̀ wọn bá yàtọ̀ síra wọn ẹ̀kẹ́ tó ẹsẹ̀ ẹsẹ̀ tẹ́ yàtọ̀ síra wọn tẹ́sí kí ọmọdé ọmọdé láti dédé so so kọ́kọ́ sẹ̀dẹ̀ láti dédé yóò wọ̀ kọ́lọ̀ sọ́jọ́ kọ́lọ̀ sẹ́yìn so iná ni. so ẹ̀ẹ́dẹ́kẹ́dẹ́ká bí ẹ̀ẹ́dẹ́kẹ́dẹ́ tó bá ìtọ́jú àsìkò ọdí so ìdáká rẹ̀ bí parí ẹni pé ìgbà tí mo dé mọ́ṣáájú ní àkọ́kọ́ àṣù mi àti ìgbà tẹ́sí kù jẹ mo rà ẹ̀rọ tí wọ́n sùn Jangan wọ́n dẹnu délẹ̀ ẹ̀ka wọ́n dẹnu délẹ̀ ṣé wọ́n dẹnu délẹ̀ ṣé ìbá jẹ pé àwọn dókítà bá sọ pé àwọn ẹni tí wọ́n bá rẹ̀ aláwọ̀ dẹnu délẹ̀ ṣé wọ́n kọ́ dẹnu délẹ̀ ní ẹ̀ wọ́n tára tára tó ti ṣe pé kí wọ́n fáwọn àti àrẹ̀ òun lè fẹ̀ sọ̀rọ̀ ẹ̀ka àwọn dẹnu délẹ̀ wọ́n dẹnu délẹ̀ sùn kọjá àwọn ẹni tí wọ́n ní wọ́n sùn bẹ́ẹ̀ sọ̀rọ̀ àgbàṣọ so èèyàn lè sùn kọ́tàkàkà èèyàn lè fi ẹjọ́ ọ̀tún sọ̀rọ̀ Father, Father, just let it just be there for some so that nothing can be done. Another and two from there for us. Another prayer in the heart is Dojata. In the heart is Dojata Hadina. That's how I have to come to that. Another is a pain. He done this, Mom, and then done this. Anapashana. Number me, another is a person of Allah or Allah. You don't done this, Allah of Allah. You must get one prayer and go to that. Shem, come on, Hoshana. The first time it demands from that. Come on, come on, she came kí a máa bẹ̀yìn ẹ̀gbẹ́ àbúkà máa sọ̀rọ̀ ẹ̀gbẹ́ ṣọ́ọ̀ṣì wọn la ọlọ́run àbàlà tó ní. wọ́n ní pé kí ẹ kọrí sí dání tó kọjú sí sọ. ìkọrí sí dáa sọ ẹ̀kẹ́ ní sílá kò ṣe kankan èyí wọn ní sọ́sí ẹ̀ ẹ̀yìn lè pè ní sí sílá lẹ́kọ́ sí sílá kò ṣe kankan sọ́sí ti sọ ìwọ́n ká sáà dání lé kò sí àwọn bàbá bẹ́ẹ̀ ṣáṣẹ́ bí kájà pẹ́ sàrà bá. صلى الله عليه وسلم